wọ́n jálẹ̀kùn wọ́n jálẹ̀kùn wọ́n wọlé ṣá so olè olè tèmi ń gbọ́ lèmi fi bọ́ta mo dẹ̀ kó sọ́wọ́ ọ̀gá ọlọ́pàá kan ọ̀dọ̀ ọ̀gá ọlọ́pàá yẹn wọn wọṣọ so mi ò lè mọ̀ bóyá ọlọ́pàá ni wọ́n àbá ń ṣe ọlọ́pàá self defence mo ṣáà dúró tẹni yẹn pé ta lè lé nǹkan kan bẹ́ẹ̀ so kí n tó mọ̀ pé ọlọ́pàá ni wọ́n yàtọ̀ gbà táwọn tó kù wọ́n dé so wá di pé mo ń lọ́bọ̀n gbà lọ́wọ́ ẹni yẹn ẹ mọ̀ pé ẹni tí ò wọṣọ mo lọ́pọ̀ tó yàn sí lọ́bọ̀n nǹkan tó ṣẹlẹ̀ ni so bó ṣe rí gangan nìyẹn. two thousand thirteen nígbà tí mo dẹ̀ ti kúrò school nígbà yẹn ní two thousand thirteen mo ti face career mi mo ti ń kọrin i'm a well known musician because tí bá ń kọrin tí bá dẹ̀ tó ń ṣe ẹgbẹ́ táwọn èèyàn bá mọ̀ wọn ò ní fún mi ṣò. suspected cultists suspected cultists ni ẹyẹ ni ọ̀rọ̀ ẹyẹ ni so wọ́n ti wá. ṣé ọmọ ẹgbẹ́ ẹgbẹ́ òkùnkùn. ẹyẹ náà ni ẹyẹ. ẹyẹ ni ẹ ó it's just yeah it's twenty nine. station ìṣàgámù kan tó wá dúró wá síbí báyìí mi ò tí ì ríta láti hàn sísìn yẹn mo ṣẹ̀ṣẹ̀ ríta báyìí báyìí báyìí báyìí ni wọn ò jẹ́ kí n pè wọn ò dẹ̀ bá àwọn kan lápò mi mi ò èmi gan ò tiẹ̀ mọ̀ kan tí mo ṣe inú sẹ́ẹ̀lì mo ti wá ń gbọ́ pé wọ́n ń jà wọ́n ń pààyàn wọ́n ṣe wọ́n lẹ́kìn station ìṣàgámù kan tó wá dúró wá síbí báyìí mi ò tí ì ríta láti hàn sísì yẹn mo ṣẹ̀ṣẹ̀ ríta báyìí báyìí báyìí báyìí ni wọn jẹ́ kí n pè wọn dẹ̀ bá àwọn kan lápò mi mi ò èmi gan ò tiẹ̀ mọ̀ kan tí mo ṣe inú sẹ́ẹ̀lì mo ti wá ń gbọ́ pé wọ́n ń jà wọ́n ń pààyàn wọ́n ń ṣe wọ́n lẹ́kìn. ok ìbọn tó ń lò owó ta ló wà ta ló fúnra bọ̀ yẹn fún ẹ mi ò wọn ra bọ́n fún mi ebo ni bọ́n yẹn wà as wọn ra bọ́n fún mi o ebo ni bọ́n yẹn wà sáìtì ni sáìtì ta ló ń lò ta ló ní dárúkọ nìyẹn dárúkọ nìyẹn kò sí kankan. ó bá bí mi tó bá gbọ́n ní kò ní wá ibà mọ́ mọ́ wọ́n ti mọ̀ kò ní wá ibà mọ́ tó bá bí mi náà ni wọ́n ti mọ ẹjọ́ ọ̀gá. ibi tá a ti ibi tèmi àti kejì mi tá a ti lọ tọ́lẹ̀tì tá a ti lọ fa gbóná ti wá mú wa mo ka hmm? mo ṣe. wọ́n ní ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn Eh, ẹyẹ ni mí bọ̀ mí kí n participate ìgbà tó ń ṣe mí twenty twenty eighteen náà ṣe mí torí ẹ̀ mo sá láti Èkó wá sábẹ́òkúta padà tí mo wá continue life mi láti Èkó. ṣé náà ti ṣe é. bẹ́ẹ̀ni ẹni ìyẹn àjọ ní ṣù ní sá. ọkọ inú ilé mi lọ ti wá bá mi jọ Sunday. tó bá yẹ pé tipátipá ni báwo ló ṣe wá di nọ́mbà three. òun náà fẹ́ ṣàlàyé ìgbà tó dijọ́ sunday ẹ̀ tó fi ti pátákó bá mi létò pé mo kì í wá sí mítìn tó máa ń ṣe ni pé dandan kí ló dé mo kì í ṣe wá mítìn báyìí mo tí mo bá wọn gbẹ ẹgbẹ́ kọ̀ọ̀kan tó bá ní pé ìtòrí pé mo mọ̀wé ń kà mo lè kọ ní pé ilé mi bẹ́ẹ̀ lọ́ọ́ ti nà mí tó ní pé kọ́ fún mi ní nọ́mbà tíkì wá fún mi nọ́mbà tíkì àwọn tó ń kọ̀wé tó ń kàwé ní pé màá lè serious màá lè máa wá sínú ẹgbẹ́ bàtọ́ tó ṣe tipátipá fún mi nọ́mbà tíkì yẹn náà mo ò kò sí mọ́mì kò sí question tẹ́ bèrè tí mo dà eléyìí mo sọ fún yín pé yàrá tí wọ́n já ní ilé tí mo wà náà ni wọ́n ẹ bẹ contact me smoke weed ni igbó ẹ jẹ́ kí wọ́n rí weed ni. báwo náà ṣe wá gbé pé dìtú pé àti ipasẹ̀ mi ni Ramon ti ṣe ẹgbẹ́ ayé ẹlẹgbẹ́ kòkòrò ayé ni mi mo ṣe ayé bẹ́ẹ̀. irọ́ mà mi ì lẹ́gbẹ́ kankan mọ́mí mi ì lẹ́gbẹ́ ọ̀fẹ́ hope mi ni mi ì lẹ́gbẹ́ kankan. kódà ni ẹnu ò lè wà kẹlẹ lójú mi ì lẹ́gbẹ́ kankan. àwọn tá a lọ kọlù kọ ṣẹkẹ nìyẹn wá. mi ì lọ kọlù anybody rí láyé mi. ó lè ṣe kọlù sáwọn òbí kan ní ẹni ah. ṣẹkẹ nìyẹn wá. kó wá o mi ì ṣe kọlù sí anybody. ẹ̀bẹ̀ ni mo bẹ̀ ẹ̀yin ìjọba ẹ foríjì mi o èmi Dapsy Melody ẹ ṣàánú mi orin ṣáá ní iṣẹ́ mi àmọ́ tí n bá ti bọ́nú èyí mo ṣèlérí èmi Dapsy Melody kọrinkọrin lágbára Elédùmarè máa máa ṣe ohun rere. Abas Alakọ. Abbas Alakọ. Abass Alakọ ọmọ ọdún mélòó ni ẹ. twenty nine years. twenty nine years ọmọ bo ni ẹ. ọmọ atọn ni. atọn níbo. ní atọn ọ̀tà. atọn ọ̀tà. ok ọ ti bímọ àbó ti bímọ. ó ti bímọ kan. ọ sukuu wo ló lọ sukuu wo ló lọ. Ọ̀ṣun state poly ní Ìrìn. Ọ̀ṣun state poly ní Ìrìn. primary school kọ́ òṣèlú mo ti lọ primary school central primary school náà bẹ́ẹ̀ òṣèlú náà mo ti lọ. Eh, iṣẹ́ wo ló wá ń ṣe mo yìí wà á school báyìí. ẹ students ni mo wà á school báyìí. students ni school wo ló wà. Ọ̀ṣun. Ọ̀ṣun ẹ kí ló wá ṣe lókun state. mo wá sí ilé ni. ilé tọ́mọ̀ lókun state nítorí a fẹ́ exam lé ní yìí báyìí mo wá wálé ọjọ́ friday sí ọjọ́ saturday ni wọ́n wá read wọ́n wá mú mi. ok kí ló wá gbé ẹ e débi báyìí gangan. bàbá tó ń mú mi wọ́n á bèrè lọ pé ti rí àáké tó wà lọ mo lè kó yín wọn pé mo ń bọ̀ láti site níṣẹ́ site ni mo ṣe bọ̀ ọ̀gá mi ọ̀gá mi tí mo bá iṣẹ́ ni mo wá bá. irúṣẹ́ wo ni ṣe irúṣẹ́ wo ni ṣe ṣe. èmi àtàwọn boys ẹ̀ mo wà school báyìí mo wà school báyìí báyìí báyìí id hmm? card mi gan wà lọ́wọ́ mi tọ́ fi mú mi id card mi gan wà lọ́wọ́ mi tọ́ fi mú mi mo wà school báyìí bọ́ọ̀tì. irú iṣẹ́ wo ló ń ṣe ní sáìtì yẹn gangan iṣẹ́ tó ń ṣe ní sáìtì yẹn ní wọn kò máa ń camp síbẹ̀ ni. camp síbẹ̀ bẹ́ẹ̀ ṣé kí ni. torí àwọn opponent ọbẹ̀ gba ibẹ̀ yẹn mọ́ wa lọ́wọ́. ṣé o tún talẹ̀ ni. òun lè ṣáìtì àwọn akọ́tọ́ mi finance bí lọ school yẹn mọ́ mi dádì ẹ ní nílẹ̀ ni. ta ló wá fi ń finance. àwọn ẹ̀gbọ́n mi ni àwa lá ní bẹ̀yẹn ṣá wa ní àwọn èmi àná àwọn opponent ẹ̀pà jọ ń ṣe ẹ̀mí àwọn opponent ẹ̀pà náà máa wà. good story ta gbọ́ wọ́n ní ìbọn wà lọ́wọ́ ẹ̀ níbo níbo yẹn wà wọ́n ní àti pé kòròfin ìbọn wà má parọ́ fún wa. ìgbà tí wọ́n ti mú mi division mo ti sọ fún wọn mo ti sọ fún wọn pé kò sí ìbọn lọ́wọ́ mi. ọwọ́ ta ló fún ọ ní ìbọn tó ń lò mi ò tí ì lò bọ́n ọ̀gá mi ọ̀dọ̀ ọ̀gá mi ni mo máa ń lọ. ok ìbọn tó ń lo owó ta ló wà ta ló fúnra bọ̀ yẹn fún ẹ. mi ò mi ò ọ̀rọ̀ àbọ̀ fún mi. ibo ni ìbọn yẹn wà. àzìnú ọ̀rọ̀ àbọ̀ fún mi o. ibo ni ìbọn yẹn wà. sáìtì ni. sáìtì ta ló ń lò ta ló ní dárúkọ nìyẹn dárúkọ nìyẹn kò sí nǹkan kan owó náà ti kó tó bá gbọ́n ìpè tó wáyé báyìí mọ́ wọ́n ti mọ̀ kò ní wáyé báyìí mọ́ tó bá bí mi náà ni wọ́n ti ń pọn ẹjọ́ ọ̀gá. òbí náà wo ní sùúrù dárúkọ nìyẹn wọ́n wà. òkè bóyá bóyá a fún ọba gbé kámẹ́rà gbó ní kó tó bá gbọ́. wà á gbọ́n sí kò ní wá sórí kò ní wá sí kò ní wá fún kéèsì mọ́ ọ̀yá kí lorúkọ ẹni yẹn. ẹgbẹ́ òkùnkùn. ayé ni hmm? ayé ni ẹ máa ẹni site ṣòkè wọn ta ẹ ta ta. abẹ n ta nílá kàmpù àwọn voice wa bẹ o agent wa bẹ tó yẹ pé a wà ní wọn dẹ ẹbẹ agent wa bẹ. ṣùgbọ́n school ló wà kí ló yẹ tó tó wá wálé. a fẹ́ bẹ̀rẹ̀ exam day mo fẹ́ wá gba Ogun State mo ti máa tí máa fẹ́ lọ láti ọ̀ṣun Ogun State mo ti máa ọwọ́ ìlú tó bá gbó kí ni ọ̀la. yóò kún sọ́ọ́ lọ ti bá àwọn olóyè kún sọ́ọ́ lọ ti bá. kí ni wọ́n bá lọ́wọ́ tí. igbó pẹ̀lú ọta pẹ̀lú ọta yẹn náà. kí ló korúkọ rẹ. pẹ̀lú ọta pẹ̀lú ọta ṣé pẹ̀lú ọta náà bá lọ́wọ́ ẹ̀ nígbà tó ní kò sí mọ́ lọ́wọ́ ẹ̀ kí wọ́n á fọ́ta ṣe. mo bá ní báyìí mo ti kóhùn ṣáìtì gbá yẹn kóhùn ṣáìtì ta ló ti ní mi. ìwọ ti kóhùn ṣáìtì ṣùgbọ́n wọn ò bá ìbọn wọn wá bọ́ọ̀ta. ó kọ́ wa ní báàgì mi mo lù ú jáde kọ́ wa ní báàgì mi kí ló ṣe tó fi bàrẹ tó fi fi sí bá tẹ́lẹ̀. no inú ibẹ̀ ni mo wà tẹ́lẹ̀ size mo wà tẹ́lẹ̀ kí tó kú ẹ ọtí. nọ̀yìn malayan dèrè orúkọ mi. ọmọ ọdún mélòó ni. twenty six years old. ṣé kí ló ṣe ní kí ló. veronic gangan níṣẹ́ tí mo kọ́ but iṣẹ́ agbèrò ni mo ń ṣe ní. gáràjì owódé dìrò kù. owódé dìrò kù. bọ́dọ̀ ti mú ẹ owó dé dúró kó náà ti mú mi. Wọn ò bá nǹkan kan lọ́wọ́ mi àmọ́ níbi tán ti mú ibi tán ti mú ẹ̀gbọ́n tó jókòó sí mi lẹ́gbẹ̀ẹ́ yìí. Èmi lọ ra pure water ní ọ̀dọ̀ àbòkí ni mò ń bọ̀. Òun ni wọ́n bù mí so látẹ̀yìn táìmù yẹn ni wọ́n mú ẹ̀gbọ́n tó jókòó rẹ̀. àmọ́ra rí o mi ì rí wọn rí àmọ́ra rí bẹ́ẹ̀ ni àmọ́ra rí o. ṣé ládùúgbò yẹn iṣẹ́ tọ́mọ̀ kò ń ṣe iṣẹ́? iṣẹ́ àgbèrò níṣẹ́ tí mo ṣe ládùúgbò yẹn mo dẹ̀ sọ fún àwọn ọlọ́pàá tó mú mi gbé kán gbé mi lọ sí gáàjì ibi tí mo ti ń ṣe àgbèrè ń pé kán bí gbogbo kán bí àwọn national kán bí àwọn road wọn á sọ pé iṣẹ́ tí mò ń ṣe ṣùgbọ́n wọn náà bóríṣiríṣi tàtú lára tí. bẹ́ẹ̀ ni ọlá ń pé àgbèrò tí mò ń ṣe nígbà ẹ̀mọ́ ni mo fi ibi àtàtú yẹn sára. ọlámigòkè ṣẹ́gun. ẹ bá mi sọ̀rọ̀ sókè. ọlámigòkè ṣẹ́gun. ọmọ ọdún mélòó. twenty four years. iṣẹ́ kí ló ń ṣe. iṣẹ́ gẹ̀ẹ́dú. gẹ̀ẹ́dú kí ló gbẹ̀dẹ̀ bẹ̀. Mm, mo lọ jẹun lọ́dọ̀ Aboki so owó mi ò wá pé wá kú three fifty. Aboki yẹn wá yọ dagger mọ́ mi. tó ti yọ dagger, ọ̀bẹ tí náà fi jẹ mango dé bẹ́ẹ̀, náà wá mú dání mo fi ṣàkàrà mọ̀. Ìgbà tí mo rí pé àwọn tó ku ẹ ti ń pọ̀, mo dẹ̀ sáré sálọ nìyẹn. So ó tún wá lọ report kí tó mọ́ fún community OPC tó wà níbẹ̀. Ìgbà tó dẹ̀ dọjọ́ kejì, mo dẹ̀ rí pé gbá handcuff sí mi lọ́wọ́. So nǹkan tó gbé mi dé nìyẹn. Àṣùwọ̀n ah, tó pọ́n ọmọ ẹlẹ́gbẹ́ No, gbogbo àwọn tó wà ní community yẹn mọ̀. Tí a bá dé G4 wọ́n mọ̀ mi dáadáa. Tí bá jẹ́ ẹgbẹ́ òkùnkùn wọ́n mọ̀. But mo kàn jẹ́ ẹni tó jẹ́ pé ó máa mi kọ́, mo máa ń kọ̀wọ̀ sí kí èèyàn tó bí, mo máa ń tètè bínú sí nǹkan kékeré ó eh, tán. Ìgbà tí wọ́n náà mọ̀ pé owó tó wà lọ́wọ́ ẹ ò tó, kí ló dé tó jẹ ju bẹ́ẹ̀ lọ? Kò tún ṣe pé mo jẹ ju bẹ́ẹ̀ gan, wọ́n rán mi ni, èmi gangan mi ò lówó ẹnìyẹn rán mi ní indomie pé kí ló bá wọn ra indomie wá kó wọn fẹ́ jẹ indomie nílé ta wa. nígbà tẹnìyẹn rẹ kí ló tó wọn fẹ́ lówó pé. ó fún mi lówó wá ní kí tún yọ hundred naira bẹ́ẹ̀ kémi fi ra gààrí nígbà tẹ́mi dẹ̀ máa débẹ̀ mo á calculate kan tó rán mi kó pé mo tún dọ́dọ̀ ẹ̀ mo sọ fún o ó tún ó tún change ẹ̀ mọ́ mi lọ bí sàn pé ó jú mi lọ mi dẹ̀ filẹ̀ pé kò sí kan tó yẹ mi fẹ́ gbà fún. Ah, ó gbọ́ ó wà bẹ́ẹ̀ gbà táwọn ọlọ́pàá fẹ́ mú mi wá ní kó Joseph Onorode. ọmọ ọdún mélòó. twenty five years. twenty five. Uh, engineer mechanic, ni mí mẹkáníìkì mọ́tò ẹ̀ẹ́mà àti labour mi kan nínú ilé ni pé woman ni ó ti dàgbà ti bímọ mẹ́rin ó ní kí n máa fẹ́ òun ìgbà tí mi dẹ̀ ráyè àti fẹ́ ṣá bó ṣe lọ rọ́ọ̀pù mi nìyẹn pé mo wá lu òun mọ́lé mo ṣe kan adẹ̀jọ́ ń gbélé ní labour ni wa láti twenty twenty one ìgbà tí mo ti pariwo mọ́ lálákọ̀ọ́kọ́ orí kejì lélẹ́yìí báyìí tó ti ṣe ìgbà tó ṣe tó ṣe lórí kejì ẹ mo ṣe pariwo mọ́ ni ẹ pé mi fẹ́ o mo ṣe lọ pọ̀ ọlọ́pàá ni èmi fún àmì gan èmi fún àmì nìkan mo lọ wọ mọ́tò ọlọ́pàá tó fi gbé mi ibi tó ní wọ́n gbé mi lọ ọ̀tọ̀ ni wọ́n ṣáà gbé mi lọ ọgbẹ̀rẹ̀ láti ọgbẹ̀rẹ̀ ni mo débí báyìí j4. j4 lẹ́yìn méjì. bẹ́ẹ̀ni. nígbà tí kò sọ́kọ kò sọ́kọ nílé tiẹ̀ pẹ̀lú ọmọ lásìbọn àwọn ará àdúgbò mo tún fi tó dáàdì mi létí àti mọ́ mi. èmi ò ń ṣe ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn mi ń ṣe ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn gbogbo statement mi tí mo kọ everything tí mo kọ wọn bá bọ̀ wọn ilé mi gan-an ilẹ̀kùn ẹ̀ ń ṣe ó wà ń ṣíṣí kẹ́dé inú ilé mi ẹ̀ lè bá ẹni tí ń bẹ̀ ju bẹ́ẹ̀dì mi látẹ̀bí. nígbà tó ní oṣù fún àwọn òbí ẹ̀ jẹ́ ara ẹni tó lọ bọ́ọ̀bù rìn ẹ̀ pé kò sí. wọ́n lọ bá wọ́n lọ bá ìgbà tó lọ bá náà destiny tó ti sọ statement yẹn ní ní station tán kò wá mọ́ wọ́n dẹ̀ ní pé kó yọjú kó yọjú okoro okoro victoria ọmọ yorùbá ni bọ̀tọ̀kọ tó fẹ́ dẹ́ta ni torí èmi náà dẹ́ta bọ̀tọ̀kọ tó fẹ́ àwọn bayelsa yẹn ni àǹdẹ́ ọmọ ẹ̀kẹ́ mo mú àṣẹ ọmọ ni ọ̀dọ̀ mi lọ́mọ ẹ máa ń sùn tó bá ti dé láti Ondo ẹ àkọ́bí ọkùnrin ọ̀dọ̀ mi ló máa ń sùn mi ìdẹ̀ wàá mọ̀ nǹkan tí mo ṣe fún un torí mo ní pé mi lè fẹ́ mi lè fẹ́ ló di eléyìí tó ròpù mi tí mo fi wà ń bíbà. ìdógún túndé ìdógún lórúkọ mi ọmọ ọdún mélòó ni ẹ. ọmọ twenty two twenty two. bẹ́ẹ̀ iṣẹ́ kí ló ń ṣe. iṣẹ́ gé mo ń ṣe sometimes mo dey mo bá dáàdì mi drive moto. ọmọ olùkọ́ ni ẹ. ọmọ Ondo state ní ìlú tuntun but jẹ́ fọlọ́dọ̀ dáàdì mi mo wà. jẹ́ ni báwo ló ṣe dé. Ah, torí ó dàpọ̀ àti eh, neighbor yẹn wọ́n ti jọ ní ọ̀rọ̀ eh, ohun eh, so this year after after presidential election yẹn so mo wá ní mele torí èmi nìkan máa dá sun rúùmù mi òun nìkan lórí ọmọdé ní kíkó máa lọ sọ́dọ̀ ẹ̀ torí àjọ wà ládùúgbò ni pé kí ló máa sun bẹ̀ so ìgbà tí òun wá travel lọ sọ́dọ̀ woman ẹ̀ á ṣàwọn tẹ́lẹ̀ bá wà nù ilé ìgbà mẹ́tẹ́ wọn bá ṣẹlẹ̀ kò ní sọ anything láàrin kan tẹ́lẹ̀ bá tó wá jáde wọ́n máa kanra pé wọ́n ṣe gbá wọ́n ṣe àwọn máa ṣe wọ́n ṣe gíní kan mo dẹ̀ ń pélé mo dẹ̀ ń ṣàlàyé fún ìgbà tẹ́lẹ̀ bá lọ sọ̀rẹ̀ sọ ọjọ́ kan mo tilẹ̀ ṣe bíi Saturday Sunday Monday mo wá drive wá rẹ̀ mi ìdájí Monday bóyá wà ní ẹ pé torí ilé yẹn fọ́ rúmu ni oníkanukù lókè ló máa ń ro ayé tọ̀dọ̀ ẹ̀ tó bá ti di koríko lẹ́yìn tá a bá sọ pé ká ṣe gbogbo ẹ̀ papọ̀ so àwa ti ṣe tiwa àwọn rúùmù mẹ́ta tó rúùmù méjì tó kún náà ti ṣe tiwọn ó wá kù tọ̀dọ̀ ẹ̀ bóyá ní kémi mi ká lọ máa ro window tó pẹ̀lú bedroom nìyẹn àjọ lo bedroom àjọ lónú lélẹ̀ kílẹ̀ mọ́ kémi wá kémi gbọ̀nà bí iṣẹ́ lọ ó ní ẹ pé tábà ro window pe pé pẹ̀lú bedroom kó máa tilẹ̀kùn wa ìgbà tí èmi ò dẹ̀ ka ọ̀rọ̀ yẹn sí mo dẹ̀ jí láàárọ̀ ní tèmi mo dẹ̀ gbọ́ mo dẹ̀ gbọ́ mo dẹ̀ lọ máa lé tírínú káàmù tí mo ti ṣiṣẹ́ mo dẹ̀ pé lè mo dẹ̀ ṣàlàyé fún un ó ní kò sí nǹkan ìgbà tí màá délé lálẹ́ ìyẹn ọlọ́jọ́ Tuesday ìgbà tí màá délé lálẹ́ mo rí pé adébíyí tí kọ́kọ́rọ́ àmọ́ kọ́kọ́rọ́ mi rè mo tilẹ̀ ṣe é pé pé ta ló wà mú kọ́kọ́rọ́ mi báyìí ẹni bọ̀ kò sọ̀rọ̀ mo tẹ̀ jáde lọ́n tèmi ìgbà tí màá dé wọn ti tún fi kọ́kọ́rọ́ mi sí kọ́kọ́rọ́ wọn ti di kọ́kọ́rọ́ méjì mo tún pélé mo ṣàlàyé pé kọ́kọ́ báyìí ló ṣẹlẹ̀ o ó wá ní pé kí ṣàwá miss bí máa yẹ sùn òkè ìgbà tí mo dẹ̀ dé mo dẹ̀ mọ́ kọ́kọ́rọ́ mo wá já mo dẹ̀ já kọ́kọ́rọ́ yẹn mo ṣàwọlé mo sùn the next day wednesday mo ti lọ bí iṣẹ́ ń tèmi ìgbà tí màá dé ní alẹ́ wednesday tí mo lọ sọ́dọ̀ dáàdì mi mo lọ wẹ̀ mo dẹ̀ padà wá kí wá sùn níbi up to ten wọ́n ti tilẹ̀kùn pa ilẹ̀kùn tó jẹ́ passage wọ́n dẹ̀ tilẹ̀kùn yẹn pa mo dẹ̀ pélé mo dẹ̀ sùn sórí bẹ́ẹ̀ ṣe ń ta torí ó ní varanda ibi tó lè sùn mo dẹ̀ sùn bẹ̀ ẹ̀ àròjọ kejì tí máa dẹ̀ wọnú yàrá mi. ṣé ìyẹn ló kọ́ létẹ̀? ó kọ́ tẹ́nàntì ni gbogbo wọn. ṣé ẹ̀ ń gbàtọ́ àṣẹlẹ̀ ṣẹ́ fi tó láńlọ́ọ̀dù yín létí? mi ò mọ láńlọ́ọ̀dù kí ẹ ń sìn on that Wednesday kí ní àárọ̀ Thursday torí ìgbà ọjọ́ tó tilẹ̀kùn yẹn mo béèrè pé ta ló fi kọ́kọ́rọ́ sílẹ̀kùn wọn á ní woman yẹn ni mo wá níta ní kí ìgbà tí mo ti pélé tó ti ní kí sáà kí fọkàn balẹ̀ so wá ló fa látọ̀rọ̀ mo ní kó wá wá pé màá ṣe tu ẹ̀ wọ́n wá ní ìgbà tó wá di um, alẹ́ tuesday wọ́n ní kẹ́tẹ̀ ká ń bèrè mi wá mo nìyẹn wọ́n ní bàbá kan mo ní kó describe bàbá yẹn fún mi kó jíwe ilé ẹ̀ àwọn tó jíwe àwọn tó jíwe wọn ní wọn mọ ilé ẹ̀ ìgbà tí mo padà rí èèyàn ìyẹn ní òun ò mọ ẹ pé òun mọ ilé ẹ̀ ìgbà tó máa describe ilé yẹn fún mi mo wá ní òkè kí n wá lọ ó wá ní kí n máa wulẹ̀ lọ bẹ̀ pé ibẹ̀ ló ń gbà pé ó máa ti sùn pé kí n máa lọ disturb ẹ̀ àárọ̀ ọjọ́ kejì kẹ̀ mo ti gbọ̀nà ibi iṣẹ́ lọ́ńtẹ̀ mi so ìdájí ìyẹn which is on uh, Wednesday àárọ̀ Thursday kan bí màá ní bàbá yẹn wá nìyẹn tí màá wọlé báyìí wá wọ́n dẹ̀ ní ṣé mo wà bẹ́ẹ̀ mo lé mi ní sa ó ní kí n tẹ̀lé òun mo ní kò sí wàhálà ẹsẹ̀ kí mo ní tẹ̀lé mo pélé lórí fóònù tó wà lọ́rẹ̀ pé bàbá yẹn ni ó ṣẹlẹ̀ bọ̀ mi tí mo bi tí mo ń lọ màá tí màá dẹ̀ dé tàdé màá dé garage bàbá ó dẹ̀ mú mi lọ sí ọ́fíìsì àwọn so safe cops mo dẹ̀ pélé pé ọ́fíìsì náà mú mi lọ ọ́fíìsì náà mú mi lọ pé bọ̀ mi tí mo kàn tí olúwa ti report ọ̀rọ̀ fún ìgbà tèmi kan ò mọ̀ wọn eléle mi ń ṣàlàyé ọ̀rọ̀ fún mo dẹ̀ débẹ̀ mo dẹ̀ ṣàlàyé fún ọ̀rọ̀ wọn sọ pé báyìí báyìí ni ọ̀rọ̀ ṣe jẹ́ wọ́n wá ní kì í ṣọ̀rọ̀ tí ó le pé kí n pè é lé wa látọ̀rẹ̀ pé ọ̀rọ̀ tó máa jòkó sọ pẹ̀lú kẹ́tẹ́ka tó máa yanjú gbogbo ẹ̀ ni ok máa bọ̀ látọ̀ rẹ o pé wọ́n ní kẹwàá yanjú ẹ o ìgbà tí lédè máa dé mo tilẹ̀ tó lé mo lọ sùn àdèwà kẹ́tẹ́ka yẹn lọlé àbá ń lé torí mo gba nọ́mbà mo tíráì nọ́mbà kẹ́tẹ́ka kò wọlé àwa gba wọn sún ṣe fẹ́ lọ àbá ń lé ìgbà tá a dé padà sílé bàyẹ̀rí wùmọ̀ lójú ọ̀nà ni so adẹ́kọ̀ọ́ wa ní ẹ pé ṣèbí ilé ti dé látọ̀ rẹ̀ èyí ní ẹ pé ṣèbí ọ̀rọ̀ ilé ló ń pè wọ́n fún kó jábá délé pa máa yanjú ẹ̀ ó ní ẹ pé kò ní ìdí kan lọ yanjú ẹ̀ lé pé kí ló fẹ́ fòun ṣe bóyá lọ́ọ̀kì ilé láṣọ ni má nà torí àwọn tó jẹ́ bí ẹ̀gbọ́n mi gan tó máa ń bẹ̀ wọ́n dẹ̀ yọwọ́ ẹ̀ kúrò láṣọ gbogbo igi tó gbégan àwọn ló gba lọ́wọ́ ẹ̀ from there àdẹ̀ kúrò ń bẹ̀ next thing ṣá bóyá pè mí ni pé àwọn ọlọ́pàá ń bọ̀ ìyẹn àwọn silver highway tó máa wà ní jẹ́fọ́ junction pé àwọn ọlọ́pàá ń bọ̀ ọlọ́pàá ń bọ̀ kẹ̀ pé mi lè kúrò nílé torí mi ì jẹ̀bi mi ì ṣe kankan láì pé mo lọ jalè mo dẹ̀ jáde sí èmi àti àdé jáde sí òun dẹ̀ sọ fáwọn ọlọ́pàá pé òun gan ti ń béèrè tẹ́lẹ̀ pé kí wọ́n lè bá wọn yanjú ọ̀rọ̀ tó wà ń lẹ̀ gbà tó dẹ̀ máa wọlé sínú mọ́tò mo dẹ̀ wó pé mo kọ́ alátọ̀ rẹ̀ mi dẹ̀ mọ́ bi tí wọ́n lọ pé mi náà wọnú ẹ wọn páàkì express the next thing gbé fire lọ sí ọgbọ̀dọ̀ station nìyẹn o from there ṣáà bọ́yìn ṣe rẹ̀ àti thursday yẹn ṣá tó ti kọ statement tó ti bẹ̀rẹ̀ lọ́wọ́ abọ́yìn àtúrí mono station yẹn tó bá dé kó last week monday lóṣù ajáwa sí ibà. mi ti ṣe ẹgbẹ́ kankan. táwọn òbí ẹ mọ̀ kó wà níbí àbó wọn ti mọ̀. táíwò tèmítọ́pẹ́ táíwò tèmítọ́pẹ́ twenty eight ọmọ ìbàdàn àgbẹ̀ ni mí Ìbàdàn mo ti lọ school primary school gbamgbam eh, Ogun State mo ti lọ primary school bẹ́ẹ̀ ni eh, Ìjẹ̀bú East secondary school tí mo lọ eh, mo kọ́kọ́ lọ mo lọ ní gbamgbam náà ní State bẹ́ẹ̀ àwọn fámìlì wa mo wà ń bẹ̀ bẹ́ẹ̀ lókìjọ gbamgbam kí ló gbé débi. ibi tá a ti ibi tèmi àti kejì mi tá a ti lọ tọ́lẹ̀tì tá a ti lọ fa gbóná ti wá mú wa. mo ká mo ṣe. àwọn ò kọ́tìsì kankan àṣírí àṣírí rárá àṣe kọ́tìsì rè bẹ́ẹ̀ ni mà. inú kòkó tá ti lọ fagbórin àwọn ń ta abẹ tí wàá mú wa inú kòkó tá tá a ti lọ fagbó ni àwọn ọ̀ǹtà bẹ́ẹ̀ ti wá mú wa bẹ́ẹ̀ ni àwọn ọ̀ǹtà ọ̀ǹtà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ alọ tọ́lẹ̀tì lọ́jọ́ yẹn ni. àwọn òṣè kọ́tìtì rárá rárá àṣè kọ́tìtì rárá. Kasim lórúkọ mi Kasim lórúkọ Kasim Adédèjì Kasim àgbẹ̀ ni mí àgbẹ̀niwọ́ náà. pẹ̀lú àwọn fámìlì wa. ṣé ẹ̀yin méje ti má rí. èmi ti má rí èmi ti má rí. o ti bímọ bẹ́ẹ̀ni ẹyọ kan. ṣùgbọ́n àwọn ọlọ́pàá sọ wípé nígbà tí wọ́n máa bá yín wọ́n bá yín láàrin àwọn ẹlẹ́gbẹ́. mo ṣe àwọn ọlọ́pàá ló wá mú wa o àwọn àwọn tá a bá wa gangan ló wá mú wa torí inú oko la ti wá. bẹ́ẹ̀ni. ẹbí yín náà mọ̀ pé ẹ wà níbí bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ma. kí ló dé tó yẹ pé kátàwá ní bẹ̀rẹ̀ ní bẹ̀rẹ̀ ní pẹ̀lú ariwo tíjọba gbà pé ká máa mú yín ká máa sọ kí ló dé tẹ̀yìn ṣe ń ṣe kí ló dé. kò ṣe pé àwọn àjọ ẹ̀ kan lélẹ̀ àṣẹ nǹkan ọjà kékeré. iṣẹ́ kí ló ń ṣe lára yín tó bá yẹ. a máa fi ṣiṣẹ́ lóko ni àwọn fi ṣiṣẹ́ lóko ni. gbogbo àwọn tàtú kan wà lára. èmi ò yá tàtú kò sí tàtú kankan lára mi mo lè bẹ́wù mi báyìí ìsìká tó rárá lára mi. mo ti emmanuel emmanuel emmanuel emmanuel akínlolú. ọmọ ọdún mélòó ni. twenty two. mi gbọ́. twenty four twenty four. ṣé twenty two ni kí n gbàgbá bí twenty four. twenty four twenty four. iṣẹ́ kí ló ń ṣe. mẹkáníìkì ni mí. mẹkáníìkì ọmọ ọdún wo ni ẹ. ọmọ Ògùn state. níbo lóògùn. Aṣípa. Aṣípa. Kí ló wá gbé ẹ débi? Hmm, ẹ̀gbọ́n mi àtàbúrò wọn ló jọ ní issue. Ẹ̀gbọ́n àtàbúrò. Bóyá bí kí ní street eh, ẹ̀gbọ́n bí street brother mi ṣàtàbúrò wọn ló jọ ní issue. Ó dẹ̀ ti ẹ̀gbọ́n mi gangan èèyàn kan ló bá wọn jà, tẹ́ni ẹ̀ wá bẹ̀ wọ́n. But me on the way processing, but ẹni ẹ fẹ́ wá bẹ̀ wọ́n ni pé lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ gbogbo àti ẹnẹ́dẹ̀ dọ̀dọ̀ ẹni ẹ̀dẹ̀ ni pé nǹkan táwọn fẹ́ máa yanjú kò ń ṣe nǹkan táwọn lè máa yanjú pé kò ń ṣe nǹkan táwọn lè máa yanjú níta gbangba pé káwọn jọ wà níbì kan káwọn dẹ̀ yanjú ìgbàtẹ́gbọ̀n mi dẹ̀ wò pé ọ̀rọ̀ yẹn ò ń ṣe ọ̀rọ̀ pé dẹ̀ wò pé kí wọ́n àbúrò òun kọ́ wà àwí ẹ̀sìn ìgbàtẹ́ni ẹ̀dẹ̀ débẹ̀ tọ́jọ́ fẹ́ yanjú ọ̀rọ̀ tọ́jọ́ wà tó ẹ̀gbọ́n mi náà ní sáìtì kan ẹ̀gbọ́n mi ẹnjìníà ni wọ́n Àwọn àbúrò wọn yẹn painter, wọ́n máa ń ṣe oríṣiríṣi iṣẹ́ tó jọ máa ń bá wọn ṣe, tó máa ń kó wọn dání lọ iṣẹ́. Ìgbà tó dẹ̀ di bẹ́ẹ̀, ẹni yẹn ṣà change ọ̀rọ̀ mọ́ wọn lọ́wọ́, tó dẹ̀ di pé ẹni yẹn ó ṣà initiate àwọn àbúrò wọn sí court, sí court. Àbúrò wọn ló wá ṣà lọ fẹjọ́ sùn fún daddy, daddy wa dẹ̀ ló wá lock wa up ṣá. Ṣùgbọ́n court náà, courtist náà pé, náà pé àwọn ẹlẹ́gbẹ́. Yeah na, just suspected courtist, suspected courtist ni ẹyẹ ni, ọ̀rọ̀ ẹyẹ ni. So wọ́n ti wá. Ṣé ọmọ ẹgbẹ́, ẹgbẹ́ òkùnkùn Ẹyẹ náà ni sọ̀rọ̀. ẹyẹ. ẹyẹ ni ẹ ó tẹ́ ọdún mélòó tó ti wà láàrin. it's just yeah it's in 2019 nineteen twenty nineteen náà ni. àǹfààní wo ló wá jẹ́ mẹ́. àgbà tí mo ti ṣẹgbẹ́ náà kò ń ṣe pé mò ń bá wọn dàrú kọ láwọn àgbẹ̀ kò ń ṣe. àǹfààní wo ni wọ́n ti jẹ́ ń bẹ̀. Mm, mi kú pè wọ́n pé bẹ́ẹ̀ bá àbí bẹ́ẹ̀ rìn àbí nǹkan kan no gain for me. ó yá jẹ́ kí n tú Yorùbá èrè wo ló jẹ́. nothing nothing nothing. ó ti jèrè kankan bẹ́ẹ̀ ṣùgbọ́n kan bá wọn ṣe ni. mi ì bá wọn ṣe gbàgbà tó ti ṣe mí náà ni mo ti dá wà mí ìdẹ́ni pé bí àmọ́ lọ báyàn kan pé kọ́ fún mi ní ìgbà pàdé kan. ó dẹ̀ lè parọ́ bẹ́ẹ̀ ni. ṣé wọ́n jọ mú yín pọ̀ ni. kí lórúkọ tiẹ̀. orúkọ mi ni Timothy Johnson. fọdún mélòó ni. thirty years iṣẹ́ tí ò ń ṣe? Engineer ni mo ṣe. Engineer kí ni? Òun construction, máa ń bá èèyàn kọ́lé. Wọ́n bá yàn kọ́lé. So ọmọ ẹgbẹ́ òkùnkùn eh, ẹyẹ ni ọ́ náà? Ẹyẹ ni mí but mi kì í participate. Ìgbà tó ń twenty twenty eighteen ni wọ́n ṣe mí. Torí ẹ̀ mo se sá láti Èkó wá s'Abẹ́òkúta padà tí mo wá continue life mi láti Èkó. Ṣé Èkó náà ti ṣe ẹ́? Bẹ́ẹ̀ni, ẹni yẹn a ní issue ní site ní Màtòdì ní Kappa ní Paris ibi tí wọ́n ti máa ń já àwọn tiger blade nǹkan kan yẹn. So a lọ já àwọn ẹja táwọn Igbo máa ń tà yẹn. Àwọn ẹja gbàdàmú, ẹ mọ̀ pé wọ́n máa ń kó wá láti overseas. So overseas yẹn ló máa ń já sí ní níbi MTN office tí a máa gbà jáde sí Ladipo yẹn. So èmi dẹ́ṣẹ̀ dé síbẹ̀, ọ̀rẹ́ mi kan ló mú mi láti Abẹ́òkúta lọ sí Èkó ìgbà tí mo ṣe tán school pé ká sì máa lọ. Mo lọ Idia Primary School Abẹ́òkúta, mo dẹ̀ lọ sí secondary school ní Kogi State gbọ́dọ̀ tó akọ́ṣẹ́ ilé kíkọ́. ìgbà mo bá wọn ṣe mo bá wọn ccc e tó ń ṣiṣẹ́ iṣẹ́ mo dẹ̀ bá kápá àǹdàbà tó ṣiṣẹ́ ní island bẹ́ẹ̀ ni kí n tó ṣe padà sí school wa so ẹni. mi òun ni mo sọ fún mi pé kò ṣe pé mo finú fẹ́ dọ̀dà pọ̀ mọ́ ẹni tẹ́mi bá jà tó jẹ́ bíi tán ti ṣíwájú mi dé company yẹn ìgbà táwọn tábà offload ẹja yẹn tán máa ń fún wa ní àwọn ibo tán máa ń kẹja yẹn lọ sí east tó bá jẹ́ wọ́n wá load ẹni wọ́n máa fún wa ní owó. Owó tó máa ń fún ẹ, wọ́n máa ń pè ní kúdíńgòrò. So wọn ò kí ń fún ẹni tó bá ṣẹ̀ dé. yẹn ebí dẹ̀ ti pa mí, mo wá sọ fún bọ̀bọ́ yẹn pé à jọ́ látàárọ̀ ni. Wípé kí fún mi lówó, bóyá náà ò ní fún mi lówó. Ó dìjà láàrin wa bí mo ṣe na bọ̀bọ́ yẹn nìyẹn. Mi ò dẹ̀ mọ̀ pé bóyá ẹyẹ ni. So ó dẹ̀ àwọn ọmọ tó mú mi wá company yẹn wọ́n mọ àwọn tí máa ń lọ bá wọn ní Mushin tẹ́lẹ̀. So bóyé ní pé kán tàn mí wá lọ́jọ́ Sunday kan nìyẹn. Ọjọ́ Sunday àwọn ọmọ kan wá mi pé wọ́n ṣe naming kan ní. ń pé wọ́n ṣe némì kan ní Mushin páwọn tá a jọ ń mo dẹ̀ ni pé èmi ń lọ sí Agége pe àwọn táwọn fẹ́ lọ bá ní lọ́wọ́ wọ́n ní pé kí n jẹ́ kájọ ẹ máa wọ́n ní kájọ débẹ̀ tá a bá débẹ̀ táwọn bá ti rí a tètè mọ̀ fíìdì níbẹ̀ àwọn èèyàn wà níbẹ̀. So a ti kó sáàrín wọn tán ká tó mọ̀. Ọ̀rẹ́ mi gangan gan tá jọ ń lọ ságege yẹn, ó ti ń já mi pé àwọn eléyìí wọ́n fẹ́ ṣe wá sẹ́gbẹ́ òkun. Mo wá ní kí la máa ṣe, ó ní a máa sálọ ni. So ó wọ sandal, ibi tó ti ń bọ́ sandal ẹ̀, ṣe a ṣà ń ṣọ́ wọn. Bóun ṣe máa múfù báyìí, tèmi ní kí n tẹ̀lé, bọ́n sé fẹ́ mi fà á sẹ́yìn wọ́n wá lé òun lọ wọn ò ṣáà bá fóònù ẹ̀gbọ́n sọnù ó fi gbogbo ara bó bọ́n ṣe initiate mi nìyẹn ìgbà tó initiate mi ọjọ́ kejì ọjọ́ yẹn tí mo máa padà sóṣòdì mo kẹ́rù mi nìyẹn bọ̀bọ́ yẹn ń bá mi jà ń pé ṣèbájọ́ iṣẹ́ ni pé mi náà máa mọ̀ mo dẹ̀ sọ pé kó béè lọ́wọ́ àwọn tàjọ àwọn yẹn wá sọ pé àwọn náà mọ̀ ń pé némìnà sọ fún wa ń pọ́n ṣe bẹ́ẹ̀mi náà ṣe padà wá sábẹ́òkúta mo wá jọyìn àwọn ccc tó ń ṣe títì lábẹ́òkúta nìyẹn. Eh, mo ṣe lọ́wọ́ school ìgbà tí mo mo ṣe lọ́wọ́ ICT ICT ICT nítorí Adégbénró so lecturer tó bá mi àwọn tó bá mi ṣe admission wọ́n pè mí wọ́n lọ ń béèrè pé wọ́n ti fẹ́ ṣe matric ń pé kí n tètè sanwó kí n lè gba aṣọ matric mi so bọ̀bọ̀ kan mo rí níta gate ó pè mí Ahmed làwọn èèyàn máa ń ní mo mọ̀ ọ́ sí bóyá pè mí nìyẹn pé kí n wá mi wá dá lóhùn mo ní mo fẹ́ lọ rí lẹ́ṣọ́ àánú ilé mi mọ̀ kó ti mí nì mí bí mo yé jáde bóyá fún mi blue bí ìbàyẹn nìyẹn ẹwọ ẹnu ibẹ̀ yẹn wá já sódì kejì ìgbà tí màá ṣe tán tí màá fi dìde tán gbé mi dìde mi ì mọ́ ó dẹ̀ sọ pé òun mọ̀ ní bóun máa rí mi lábẹ́kúta mo ní mi mọ̀ ó ní mi mọ̀ wọn àmẹ́ kíní gan bí mo ṣe padà wá sílé nìyẹn mo yé mo yé máa rí wọn jọ ẹ̀ nìyẹn máa tàn án bó mi á jókòó síbì kan táà ń jẹun ní àǹdà bóyá dé nìyẹn pé wọ́n fẹ́ sẹ́tù. nínú mo mọ fẹ́ sẹ́tù ọ̀rọ̀ yẹn mo á rò pé kó má jẹ́ kó tún fẹ́ lọ bá mi jà ọ̀rẹ́ mi ṣáà ní ní sùúrù pé kí n má bá wọn jà so bí mo ṣe pa àwọn àbúrò mi nìyẹn tá a jọ máa ń ṣe àbúrò mi yẹn péńtà ni ìkan káfíńtà wọn pọ̀ lóríṣiríṣi tí mo máa ń kó iṣẹ́ mo ní pé kan jẹ́ ká lọ sí mo ní ṣe àlèṣọ nǹkan yẹn bí ó ní irọ́ mo pé kí n jẹ́ ká lọ síbi kan mo á ní irọ́ pé sáìtì là ń lọ bó tó bá ti lè tẹ̀lé wa lọ ń pé because mi fẹ́ káwọn màlẹ́ ń pé tó bá ti ń rí táwọn èèyàn ń bò wá ọ̀tọ̀ ní nǹkan táwọn máa máa gà á rí bóyá ní pé kí n jẹ́ ká jẹ́ ká lọ sí ṣáìtì ẹ̀ mo ṣáà pa ọmọ ẹ̀ dání pé tó bá tẹ̀ fẹ́ bá mi jà toró náà káwọn èèyàn dání bá edé bẹ̀ bọ́n ẹ tún change ẹ̀ fún bọ́n ibẹ̀ ti tagibo èmi gangan fúnra mi nìyẹn wọ́n ṣàyẹn ní ṣéèkì àbúrò mi ẹ̀gbọ́n mọ́tẹ́ ẹ̀ bàtà wá kó mbẹ̀ yẹn wá ń bá mi jà pé àmọ́ wá ní báwo mi ò ṣe lè mọ̀ ìwọ gan mọ̀ mo bí pé ṣé lájọ́ tó ti mọ̀ mi ò mọ̀ pé mo ṣe ẹgbẹ́ ẹ̀ wọ́n pé ládùúgbò gbọ́ pípé mo tẹ̀lé ẹnìkan mo ṣàbẹ̀ randa yẹn ni mo bẹ ọmọ yẹn ẹ̀yìn àbúrò mi yẹn mi travel mo lọ kó àwọn ìyàwó mi ní holiday ibi tán lọ wá sí Abẹ́òkúta mi ti máa rí ọmọ méjì so mo ṣá bó ṣe mi ti mo ṣá mú e wá àwọn màlẹ̀ mi dé ṣọ́ọ̀bù torí mo ní mọ́tò kan so mo change táyà sí ṣọ́ọ̀bù màlẹ̀ mi mo fẹ́ kó táyà mi sí ìgbà tí mo fẹ́ lọ kó táyà mi rí wọn mo á béèrè wọn ní ṣọ́ọ̀bù wọn á náà lọ sí family house wọn ìgbà tí mo débẹ̀ mo ṣáà lọ síbẹ̀ mo ra nǹkan dání lọ fáwọn èèyàn wọ́n wá ń bi mí bẹ̀ ó ti lọ fẹjọ́ sùn wọ́n á ṣàlàyé fún wọn pé wọ́n ṣáà ní bu àgbọ̀n mọ̀ nígbà pé mi mọ̀ nípa àwọn ènìyàn fẹ́ ṣe irú nǹkan yẹn fún so ó ṣáà bá mi jà yẹn àbúrò mi yẹn ọmọ ìyá mi ni bí mo padà wá sílé so mi mú lọ àní wọ́n wá bá mi ni wọ́n fẹ́ wá ṣẹ́tú ọ̀rọ̀ ẹ̀ rẹ́nu wọ́n bá mi jà èmi kàn mọ̀ wọ́n pé bóyá in case ẹni ẹ tún fẹ́ bá mi jà torí mi trust yìí mi torí mi mọ̀ ọ́ tẹ́lẹ̀ ìgbà tí mo lọ ilé dádì mi pè mí lálẹ́ pé kí ló ṣẹlẹ̀ láàrin èmi àtàbúrò mi wọ́n sáà ń para fún mi èmi wá kọ́ọ̀tì fún un pé tó bá fẹ́ mọ̀ nǹkan àárọ̀ ọjọ́ kejì èmi fẹ́ lọ sí sáìtì tá a ń ṣe pé kí n lọ wo bẹ̀ eléyìí mo ní kó wá lọ gẹrun ẹ pé tájọ máa lọ sí skul so ibi tá a ti wá lọ sáìtì yẹn tá à ń bọ̀ ibẹ̀ ni mo ti ráàbù mi àwọn ọlọ́pàá yẹn cross wà mọ́lẹ̀ bẹ́ẹ̀ ni òun ló kọ́ ọlọ́pàá ẹ̀sìn so bẹ́ẹ̀ eléyìí ò dẹ̀ sí bẹ́ẹ̀ ń jọ yẹn mo tẹ̀ ṣàlàyé fún ọlọ́pàá àwọn dẹ̀ gbé wa lọ lé wọn lọ ṣáàṣì gbogbo ilé mi. àwọn tó wọn ò bá ẹnì fún mi níbo. ọmọ pé mo mi. I'm thirty four thirty four years old olórin ìdẹni mi Dapsy Melody mo máa ń kọrin olórin bẹ́ẹ̀ ni máa juju afro juju máa ń play máa ń play show máa ń gba show party odò gbólú mo ti wá ẹ ti máa rí. bẹ́ẹ̀ ni máa ń bọ́ ọmọ mi obìnrin méjì. ọmọ Òǹdó ni. gangan ni mí but odò ògbólú ni àwọn fámìlì mi wà òdògbólú náà ni mo wà mo jẹ sí dé sódògbólú mo lọ skul mo wà eh, skul mo ti ṣe two thousand thirteen nígbà tí mo dẹ̀ ti kúrò skul nígbà yẹn ní two thousand thirteen mo ti face career mi mo ti kọrin i'm a well known musician because tí bá ń kọrin tí bá dẹ̀ tó ń ṣe ẹgbẹ́ táwọn èèyàn bá mọ̀ wọn ní fún mi show ó máa dàyà ó máa terminate image mi olóko mẹ́rin eré olóko mẹ́rin odò ògbólú gangan odò ògbólú gangan bẹ́ẹ̀ tí mo ń play tó ń everybody mọ̀ pé iṣẹ́ orin ni mo ń ṣe tí mo base lé iṣẹ́ orin bẹ́ẹ̀ ni ah, kò yé mi mo sùn nílé mo kàn déédéé táwọn ọlọ́pàá kàn jálẹ̀kùn tó dẹ̀ wọlé ojú oorun ni mo wà mo kọjá pariwo Jésù Jésù Jésù Jésù Jésù Jésù Jésù mi ì tẹ́ mọ́ bí tó mú mi lọ. bẹ́ẹ̀ ni ni mo ṣe ń school nígbà yẹn nǹkan tó dẹ̀ prompt mi nígbà yẹn mo fẹ́ contest fún SUG social director so go go uh, school father mi nígbà yẹn Ìlàrò bẹ́ẹ̀ school father mi ní if I want to contest for this kind of thing pé ordinary person pé wọ́n máa ride me, wọ́n máa ṣe kinní kan wọ́n máa ṣe kinní kan okay fine at long run kí ni essence mi wá ṣe gan mi ìtọ́ kò wọlé wọn ò dìbò mi wọlé ojú tí ẹ wọ̀ mú gan wey this thing is not done and nínú school náà mo ti máa ń play mo ti máa ń play ní school mo ti máa ń play jump mo ti máa ń ṣe everything torí pé mo dẹ̀ tó fi jáde torí pé mo dẹ̀ bẹ̀rẹ̀ sí kọrin in short gan burial general ladi púpọ̀ tá a fẹ́ ṣe lóṣù yìí proposal mi wọ́n approve ẹ̀ ọkùn túndé di àwọn ti approve ẹ̀ i will play for general ladi púpọ̀'s burial wọ́n fún mi ní a date máa fi play ní party yẹn kíjọba mo ṣe play tán party ni party mo ṣe play tán ní party ni èmi lè lè mo ṣe play tán ni mo ṣe kọrin tán ni. Ọlọ́run ẹbí Ọlọ́run everybody orin ni mo máa ń kọ. Mo lè play mo ya fọ́tò, mo jẹ play ní town hall Olórin ni mí mummy, ẹ jọ̀ọ́ tí ìjọba bá lè ṣe kó yọ mí kí image mi má bàjẹ́, kó má ba tèmi jẹ́ lójú àwọn tó ti nífẹ̀ẹ́ mi. Orin ni mò ń kọ o. Orin ni mò ń kọ, jùjú ni mò ń kọ, afro mo máa ń gba stage play, mo máa ń ṣe jingle, mo máa ń ṣe record. Kò sí eléyìí tí mo lè tán fóònù mi kẹ́ rí àwọn live record mi, kẹ́ wo fídíò mi, kẹ́ wo everything, stage live show mi ẹ Wọ́n mọ̀, wọ́n mọ̀ in fact Oh my! Oh, yẹ oh, ó má. èmi lélẹ́yìí dàpọ̀ dapsi dapsi melody olórin ni mí orin mò ń kọ mà dapsi melody orin ni mò ń kọ ẹjọ ẹjọ kíjọba rọ kọ yọ mí kọ yọ mí ní ẹ bọ́tọ̀tọ̀ tanu ọ̀tọ̀tọ̀ mi tó ti mú wa inú ilé mi lọ́ọ́ ti mú mi and kò dẹ̀ sí wọ́n search everything wọ́n search everywhere then wọ́n hear anything tó jọ mọ́ anything nínú ilé mi. ẹ ẹ eh, eh, mo ní tattoo lára bọ́ mọ́mì ṣe rí kọ́ ló ń ṣàánú mà kọ́ ṣàánú mà ọlọ́run i'm a musician orin ni mo ń kọ mo dẹ̀ máa ń ṣe one man band ẹ jọ̀ọ́ mà kọ́ ṣàánú mi mà ẹ jọ̀ọ́ mà ìrànlọ́wọ́ mo bẹ̀rẹ̀ lọ́wọ́ ìjọba kó yọ mí kúrò nínú wa torí mi mi ìmọ̀ kọ́kọ́ ń pa gbogbo mi ń bá wọn fà wàhálà funnest part gan mà mo ṣẹ̀ tún dé sí Òdògbolú ni torí mo ti lọ for years mo ti lọ for many years tí mo lọ lóńdó mo á ṣe mo á ṣe transportation from Ondo to Ọjọ́ta ìgbà tí mọ́tò mi ní accident ó ra ìtọ̀ fún jóná ní December ten ní ọ̀nà Àkúrẹ́ ní dádì mo wá ní pé kí n máa bọ̀ lóyún ọ̀dọ̀ ògbólú kí n má lọ fi ronú ṣe ra mi léṣe pé kó má torí èmi nìkan torí àwọn tó ṣe padà sí ọ̀dọ̀ ògbólú o lẹ́nu ìgbà rẹ̀ títí dé sọ́dọ̀ gbolú kò kò ọlọ́run kò sí anybody tó lè sọ pé ọmọ báyìí àwọn rí mi níbi tí nǹkan tó dà mà ẹ jọ mà ẹ̀bẹ̀ ni mo bẹ̀ ẹ̀yin ìjọba ẹ foríjì mi o èmi Dapsy Melody ẹ ṣàánú mi orin ṣáá ní iṣẹ́ mi àmọ́ tí n bá ti bọ́ nínú èyí mo ṣèlérí èmi Dapsy Melody kọrinkọrin lágbára Elédùmarè máa máa ṣe ohun rere máa dẹ̀ máa gbé ògo Nàìjíríà ga ni lọ́lá Elédùmarè rọ̀bà k'Édùmarè kó jọ̀ọ́ kó fún mi ṣe nítorí iṣẹ́ orin mo fi ń bọ́mọ mo fi ń bọ̀ ya o Èdùmarè wàá fún mi ṣe bàbá jẹ́ kí n tẹ́gbẹ́ ọba ògo jẹ́ kí n tẹ́gbẹ́ àti dènìyàn ọwọ́ ẹ ló wà o àti dènìyàn ọwọ́ ẹ ló wà o màmá jẹ́ ń pasán máa yé bàbá mi lókè bá mi ṣe tèmi o bá mi ṣe bá mi ṣe kojú má ṣe tàwọn ọmọ ẹgbẹ́ mi bá mi ṣe àwọn báǹdì mi kojú má ṣe ti gbogbo wọn o bá mi ṣe olúwa wa orúkọ rẹ ti níyìn tó ìwọ sì gbé darí àwọn ọ̀run láyé o bàbá o ṣé o agbára bàbá ìwọ ti gbé darí àwọn ọ̀run láyé o olúwa lolúwa wa orúkọ rẹ ti níyìn tó nílé ayé ìwọ tí ń gbé darí àwọn ọ̀run láyé o ó dáná ìgbà mi ti dé ayé mi dára mo mọ̀ o àsìkò mi ti dé ìgbà rere ló wọlé dé ayé mi dára lójú ọ̀tá mi mo jèrè o ayé mi dára o ó dára lójú ọ̀tá mi ayé mi dára ó dára lójú ọ̀tá mi nítorí kò tí ì pọ̀ jù bí mo lówó lọ́wọ́ bẹ́ẹ̀ ni a níṣẹ́ kò tí ì pọ̀ jù bí mo kọ́lé mọ́lé a ẹ máa dẹ́ tí pọ̀ jù bí mo bá lálàáfíà ara ayé mi dára lójú ọ̀tá mi mo jèrè o ẹ̀yin ìjọba ẹ̀jọ̀ ẹ foríjì mi Dapsy Melody ẹ jẹ́ kí n gòkè àgbà kí remi kò tẹ̀ lọ́wọ́ o aníṣẹ́ kiri bá ti ṣe kì rọ́nà gbégbà o. ẹ ṣé mo dúpẹ́ jọ ẹ ṣàánú mi ẹ foríjì mi o ẹ ṣàánú mi o ẹ jọ. Olúmídé Àjíǹde kọ́bla ni mi ṣú kọ́bla. ọmọ ọdún I'm twenty five years old. twenty five years. ṣé o ti marry. Bẹ́ẹ̀ni, ẹ̀gbọ́n ìyàwó mi ló ti pé mo ti máa rí, mo yìí, mo wà pẹ̀lú, bẹ́ẹ̀ni ma. Báwo ni wọ́n Mo sùn sínú yàrá mi ni ní on uh, seven, ìjọ Sunday, uh, last week, Saturday mo sùn sínú yàrá mi. Ó dẹ̀ di ilé òru ni mo kàn gbọ́ gìgìgìgì lọ́ wọlé. Ẹ̀gbọ́n ìyàwó mi ni wọ́n ti bá mi mo mo bá wọn disagree tí mo ti àyè ni mo ṣe mo ṣe ẹgbẹ́ òkùnkùn mo kàn wọ́n wípé gidigidi gidigidi odò gbolú ni mò ń gbé odò gbolú mò ń gbé bó ṣe wá wọlé nígbà tí mo ti pé ah, ọlọ́pàá ni wọ́n mo ò ṣe anything mo follow wọn tí mo fi tẹ̀lé wọn débi báyìí. ṣé àwọn fámìlì mọ̀ kò wà ní. wọn ò jẹ́ kí n ráyè pé fámìlì mi kankan o kí làwọn kan tó bá lọ́wọ́ ẹ̀. wọn ò bá anything lọ́wọ́ mi. àìgbó tó kó síwájú ẹ̀. ẹ lè pe ọlọ́pàá ẹ béèrè lọ́wọ́ wọn wọn ò bá anything ní ọwọ́ mi. kò sí mọ́mí kò sí question tẹ béèrè tí mo dà eléyìí mo sọ fún yín pé yàrá tí wọ́n já ní ilé tí mo wà náà ni wọ́n ẹ ẹ contact video ẹ smoke weed ni igbó. ẹ bá mi fi kámẹ́rà yẹn mú káwọn ará fi rè. ẹ jẹ́ kí wọ́n rí weed ni. báwo náà ṣe wá gbé ẹ̀wọ̀n pé gbogbo yàrá lọ́jà kò ń ṣe ọ̀dọ̀ mi nìkan lọ́jà gbogbo yàrá lè yín náà ọlọ́run to God made me mi àti ẹ̀gbọ́n yìí ni à ń gbé bẹ̀. ẹ̀ ń gbénu ilé yẹn. nínú ilé yẹn. Ah, lẹ́ẹ̀kan sọ fún mi pé ẹ̀gbọ́n yìí wọ́n fẹ́. àwọn ní ọlọ́run ọba. báwo wá ni oṣù wá ní wọ̀kọ̀ lò nílé. ma ilé yẹn ilé yẹn mo gbà á ni ó ti yé yín mà so that ilé tí mo rẹ́ǹtì ni ẹ̀wọ̀n pé ilé tí mo rẹ̀ rẹ́ǹtì èmi bí kẹ́yìn náà jẹ́ láńlọ́ọ̀dù ni ó lè jẹ́ dílà kan ló máa ní àlámẹ́ǹtì pẹ̀lú wọn I don't ẹ eh, nà i don't know something like that. omi ah, mọ tó kémi tó délé mọ́mí ó lè ti wà ń bẹ̀ tipẹ́tipẹ́ tó yàrá yẹn gan wọn sí lójú mi rí yàrá yẹn bí yàrá òrìṣà ni wọn sí lójú mi rí. Ṣínà Adékọ̀yà. Adéṣínà Adékọ̀yà. ṣé kí n dì mú Adéṣínà Adékọ̀yà. ọmọ ọdún mélòó ni. thirty seven years. thirty seven. thirty seven years. ẹ ti mú mọ̀ pé ti má rí ẹ̀ ti bí ọmọ mélòó lẹ́sìn. Mo ò tí ì máa rí o. Ẹ máa rí. À, kò sí. Iṣẹ́ kí lẹ máa ń ṣe? Mo ń ṣe iṣẹ́ káràkátà náà. Kí lẹ ń rà? Kí lẹ ń tà? Mo máa ń ra àwọn fancy, àwọn fancy slippers tó máa ń tà online. Ibo lẹ Èkó mo ti ń tà. Ibo lẹ ti ń mo ń gbé gangan gangan, but máa ń, lọ ti mú mi. Kí wá ṣe lódògbolú? Mo kàn máa ń ṣeré pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ni, bí kí n wá sinmi kì í ṣe pé bóyá Òdògbó ló mọ base. Ẹgbẹ́ òkùnkùn lẹ̀ ń ṣe. Èmi ò ṣe ẹgbẹ́ kankan o. Gbogbo àwọn nǹkan tó wá. Èmi ò mọ ibi tó ti kó gbogbo eléyìí o. Èmi ò ṣe ẹgbẹ́ kankan rárá. Báwo náà yóò wá kó yín mọ̀? Ẹ ọkọ̀ wọ́n ń ṣe normal general reading. Wọ́n dẹ̀ wá, wọ́n wà nínú ilé wa. Èmi àti àbúrò ọ̀rẹ́ mi lọ mú. So bọ́n yé wọnú ilé wọ́n jálẹ̀kùn wọ́n jálẹ̀kùn wọ́n wọlé ṣá so olè olè tèmi ń gbọ́ lèmi fi bọ́ta mo dẹ̀ kó sọ́wọ́ ọ̀gá ọlọ́pàá kan ọ̀dọ̀ ọ̀gá ọlọ́pàá yẹn wọn ò wọṣọ so mi ò lè mọ̀ bóyá ọlọ́pàá ni wọ́n àbọ̀ ń ṣọ́ ọlọ́pàá self defence mo ṣáà dúró tẹni yẹn pé ta lè lé nǹkan kan bẹ́ẹ̀ so kí n tó mọ̀ pé ọlọ́pàá ni wọ́n yàtọ̀ gbà táwọn tó kù wọ́n dé so wá di pé mo ń lọ́bọ̀n gbà lọ́wọ́ ẹni yẹn ẹ mọ̀ pé ẹni tí ò wọṣọ mo lọ́bọ̀n tó yàn sí nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn so bó ṣe rí gangan nìyẹn so nǹkan tó ṣẹlẹ̀ ni wọ́n bá gbó nílé. nínú yàrá iwájú nínú yàrá iwájú ni màá yàrá iwájú bí yàrá kẹrin ẹ kò ń ṣe yàrá tí mo gbà. máa smoker ni mí akánlá máa smoke. ṣé ẹ̀yin náà ṣe máa ń máa ń fagbó bọ̀ mọ́ ò fagbó mọ́ ìfigbó lẹ̀. kí ló dé tẹ fi ibi ọjà yín lẹ̀ ń jọ yẹn tẹ wá jókòó sódò. mo ṣe dé ni mo ṣe dé sódò gbolú lọ́jọ́ sátọ̀dé lọ́jọ́ sátọ̀dé tí mo dé yẹn èmi àtọ̀rẹ́ mi lọ show ó máa ń play keyboard a lọ show ọ̀rẹ́ mi ń play keyboard òun ò sí nílé báyẹn dé láti show ìrólù láti lọ play alẹ́ pátákátá la dé. sẹ́yìn náà máa ń play keyboard. èmi fẹ́ kọ́ lọ́wọ́ ẹ̀ ni ó ṣe ń kọ́ mi ni so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn keyboard yẹn gan wà nù yàrá ibi tó ti wá bá mi. Gbénga Moruf orúkọ mi ni Àjàyí Tèmítọ́pẹ́ télọ̀ ni mo ṣe wọn lithographist ni twenty three years old bẹ́ẹ̀ ni ma mo kọ Odògbolú ni mo ń gbé ma ọmọ Odògbolú náà ni mi ma thirty seven years. thirty ni mo gbogbo wa. wọ́n sọ wípé wọ́n bó oríṣiríṣi nǹkan lọ́wọ́ yín gẹ́gẹ́ bí ọmọ ẹlẹ́gbẹ́ òkú. ọwọ́ wa kọ́ ti bá gbogbo nǹkan tó wà nílẹ̀ yìí. ṣé àwọn ọlọ́pàá wà kọ̀ọ̀kan tó ń sọ ni. ọ bá kọ̀ọ̀kan nílé tèmi rárá. kí ló wá dé tó fi kó o tó fi wá mú. owó lọ sọ́dọ̀ wa èmi àti ìyàwó mi àtàwọn ọmọ mẹ́rin àjọ wà nínú ilé tó jálẹ̀kùn tó wọlé wa bá a tọ́dẹ̀ ẹgbẹ́ wo wọlé ṣe. lóòótọ́ lóòótọ́ àti lódodo ìgbà tí mo wà ní ní two thousand and twenty one lọ pè mí because èmi nínú òdògbò ní ìgbà tí mo parí iṣẹ́ láti tó gravity ẹ̀ lẹ́kọ̀ọ́ mo wá wá sódògbò yìí láti wá máa ṣe iṣẹ́ yẹn so ibi tí mo ti ń ṣiṣẹ́ yẹn ṣá àwọn èèyàn mọ̀ mí àwọn PDP mọ̀ mí APC mọ̀ mọ́ ń gbéṣẹ́ fún mi àwọn tó ń ṣe pósítà kàlẹ́ndà ó gbéṣẹ́ fún mi gbogbo olúgan ló mọ̀ pé iṣẹ́ tí mò ń ṣe nìyẹn ó yẹ kí èmi lọ́ máa fi bẹ́ẹ̀ ń gbéṣẹ́ fún. nǹkan tí mo sọ ni pé bí ọdún mélòó lè ti darapọ̀ mọ́ ẹgbẹ́ yẹn. ìgbà tí má darapọ̀ mọ́ ẹgbẹ́ yẹn mo mọ̀ ẹ́ mo mọ̀ lápẹ́ ọ pè mí lórí fún ìjọ yẹn jẹ́jọ́ bí mi ìjọ birthday mi ìjọ yẹn ìjọ yẹn bí mi. ọdún kẹlẹ tí wọ́n ti ń ṣe rè. nígbà mi twenty twenty two hundred twenty mo rẹ̀ sí ní ṣe àwọn gbàgbọ́ di two hundred twenty one dáadé mi mọ̀ pé mo ṣe ọ̀nà mi pé mi gbọ́dọ̀ máa bá wọn rìn mọ́ láti gbà ẹ́ mi bá wọn ṣe nǹkan kan mọ́ mo kàn yí dé pé ọdẹ ọjọ́ Sunday tọ́jú mi lẹ́gbẹ̀ẹ́ ìyàwó mi pé kí n dìde ni. mo ti bí wọn mo ti níyàwó nílé ẹgbẹ́ ìyàwó mi ló ti jí mi pé kí n dìde nítorí tẹ̀lé wọn nìyẹn wa. Eh, eh, ẹyẹ ni ẹyin méjì báyìí. yóò máa mú un ṣe yẹn ma ayé mú un ṣe yẹn bẹ́ẹ̀ ni. ayé òun náà ló sọ ayé. ilé àti tó wọ bí ayé ni síjọ àbíjọba síjọ àánú wa inú mi ìṣe mi ìṣe kọ bẹ́ẹ̀ mọ́ mo ṣe mọ́ mo ṣe mọ́ n bá kó ibà gan ma lọ ma lọ sí kóòtù ma lọ mi sítáì mi mo ṣe bẹ́ẹ̀ mọ́ ìjọba síjọ àánú wa but tó ìjọba bá fojú tó bá dárí jù wá ìwé yẹn a máa lọ ṣe. tọ́wọ́ ti tẹ́tí ìjọba rẹ̀ tó. ti darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ kan sọ̀rọ̀ yẹn afárí òun jẹ́ kò tẹ̀ ń tẹ̀lé wọn torí ṣe lọ́ fi ṣe kó ṣe lọ́ fi mú mi mo jàǹfààní ọkàn ọkọ inú ilé mi lọ́ ti wá bá mi jọ Sunday. tó bá yẹ pé tipátipá ni báwo ló ṣe wá di nọ́mbà three. òwúrọ̀ mo fẹ́ ṣàlàyé ìgbà tó dijọ́ sunday ẹ̀ tó fi ti pátá wá bá mi lé torí pé mo kì í wá sí mítìn tó máa ń ṣe ni pé dọ́dọ́ kí ló dé mo kì í ṣe wá mítìn gbà mo tí mo bá wọn gbẹgbẹ́ kọ̀ọ̀kan tó bá ní pé ìtòrí pé mo mọ̀wé ń kà mo lè kọ ní pé ilé mi bẹ́ẹ̀ lọ́ti nà mí tó ní pé kọ́ fún mi ní nọ́mbà tíkì wá fún mi nọ́mbà tíkì àwọn tó ń kọ̀wé tó ń kàwé ní pé màá lè serious màá lè máa wá sínú ẹgbẹ́ bàtọ́ tó ṣe tipátipá fún mi nọ́mbà tírì yẹn náà mo rí torí ẹ̀ wá sínú ẹgbẹ́ náà pé láti wá bá wọn ṣe ẹgbẹ́ náà bọ̀dí nínà tó máa ń nà mí lójoojúmọ́ ẹ̀ òun ló mú mi sá fún wọn tí náà tó máa ń nà mí lójoojúmọ́ ẹ̀ olómú mi sá fún wọn ní pé ọ̀fẹ́ ah, ẹ̀jẹ̀ nọmba tíkì náà. ṣe ìyẹn ni pé ìyàwó ẹ mọ̀ pé ó wà nínú ẹgbẹ́. ìyàwó mi bàtọ́ fi tipátipá tó wá nà mí lé ìyàwó mi rí pa ah, kí ni ọkọ òun ṣe fún yín tó fi ń nà tẹ́bí nà ọkọ òun bá ẹ̀ṣẹ̀ olóṣèyìn ni wọ́n ṣàlàyé ìyàwó mi ah, ní wọ́n fi pálípá gbé mi ṣe kínní mo ní mò bá wọn dà ta ni pé ni mo ní àìdíà mo mo fẹjọ́ mo fẹjọ́ sùn mo fẹjọ́ sùn ọlọ́pàá kan lékè ọlọ́pàá yẹn mo fẹjọ́ sùn pé kí ni mo lè ṣe sí kínní ta ni pé mo ti ní àìdí àbí mo ti ní òye ní pé wọ́n máa ń lọ sí. wọ́n ní nọ́mbà tírì wù. wọ́n ní nọ́mbà tírì wù. èmi lọ́ọ́ fi jẹ nọ́mbà tírì ní tipátipá lọ́ọ́ fi jẹ. Ismail lorúkọ. Ismail kí ni. Ògúndìmú. Ògúndìmú. ọmọ ọdún mélòó ni ẹ. thirty one years. thirty one years. bẹ́ẹ̀ni. ọmọ bo ni ẹ. ọmọ Ọbántòkun ọmọ láti primary school to secondary school high school àwọn school wo ló lọ. primary school ni mo lọ ìlú Ògbó ni mo lọ Methodist hmm? ní primary school tí mo lọ Fẹfẹkútì ni mo lọ eh, mi lọ yẹn architect ni mo kọ́ eh? architect àwọn tó ya àwọn tó ya plan ilé mo kọ́ gbà. ọ̀gá tó kọ́ iṣẹ́ kí ló ń ọ̀gá tó kọ́ mi iṣẹ́ Ràtáì lórúkọ wọn. ókè kí ló tó ṣiṣẹ́ akẹ́kọ̀ọ́. iṣẹ́ yẹn ò lọ dáadáa ni. iṣẹ́ olójú wa ṣe ń gbà tí iṣẹ́ yẹn lọ dáadáa weed ni mo mo fi ń pa ọ̀dà kí n ta weed. kí lẹ́yìn pé weed igbó. ilé mo wà mo sùn sílé ọ̀dọ̀ mi ni ẹni tó tó mú wa bá mi lé ni àmọ́. Hmm. boy tó ọmọ méjì. ọmọ pé o pé ẹ. àti ipasẹ̀ mi ni Ramon ti ṣe ẹgbẹ́ ayé ayé ni mi mo ṣe ayé bẹ́ẹ̀ ọdún òtijọ́ yẹn. twenty sixteen. twenty sixteen ta ló mú ẹ wọlé. ẹ Gani ni o dẹ̀ ti ṣaláìsí ní torí ó máa bí nígà mi ló jẹ ẹ mọ ẹ mọ èmi èmi máa ń èmi máa ń ṣiṣẹ́ máa lọ ṣiṣẹ́ kínní mo máa ṣe àwọn tó máa mo ṣe àgbàrú ńgbà kan ẹ mọ sọfíọ ni mi architect a máa gba àgbàrú àwọn ọ̀gá máa bá a gba àgbàrú tẹ́pẹ́ a máa bá wọn clear site tá a bá ti bá wọn wọ̀n tán àánú la máa clear owó tí máa ń gbà yẹn tí n bá ti délé èmi máa ra aṣọ máa ra kan àwọn pàdí mi máa ra ọtí fún wọn máa ṣe gbogbo ẹ̀ àti bẹ̀rẹ̀ lọ́ti àjọ máa ń jáde ní àjọ máa ń lọ birthday party àjọ máa ń wà jùlẹ̀ ọjọ́ kejì ní tẹ́pẹ́ àjọ máa ń lọ sí carnival ibẹ̀ ibi carnival yẹn lọ́ti gbé mi wọlé tí mo fi ṣe ẹgbẹ́ ẹ̀. tó fi ṣe ẹgbẹ́ yẹn. bẹ́ẹ̀ bàtọ́wájú ẹ̀ bẹ́ẹ̀ kí ni wọ́n sọ fún ẹ kó máa no mo ṣẹgbẹ́ tán ni ọdẹ ni pé kí n máa wá sí meeting mi ò dẹ̀ mi ò dẹ̀ ráyè lọ meeting wọn èmi ò ń lọ mítìnì wọn mi kì í lọ mítìnì wọn torí ẹ̀ lọ ṣe máa ń rí mi tó máa ń nà mí wọ́n máa gba gbogbo àpò mi ẹ̀ wọ́n máa gba gbogbo àpò mi mi ì gbapò ọkàn ẹni tí ò lọ mítìnì gbapò mi ò gbapò ọkàn. báwo ni bọ́n ṣe máa dọ́wọ́ ẹ̀. ibi tí mo ti mo sá fún yín lẹ́ẹ̀kan pé mo ń ta igbó ibi tí mo ti ń ta igbó ní ọba tó kù yẹn lọ́ọ́ kò yẹn ti wá àwọn ọmọ ẹyẹ lọ́ọ́ ti wá lé mi pa àwọn community èmi pariwo lè lé wọn lórí ni mi sá wọnú gbó wọn pariwo lè lé wọn lórí ibi tí mo lọ tí mo lọ sápamọ́ sí àwọn community lé wọn bọ̀ wọ́n kàn ti fòdò èmi lọ́wọ́ wà àwọn yẹn ti fòdò èmi ti rárá lẹ mo ti bá sínú igbó kan bọ̀ bọ̀bọ̀ yẹn bóyá ju kíní yẹn inú láìlọ́n ló ta kókó sí pẹ̀lú kíní méjì èmi lọ́ọ́ lé lọ bọ̀ èmi ti èmi ti fọ́ sínú igbó èmi ti fọ́ sáàrin àwọn èèyàn torí ibi àárín àwọn abúlé ni ibi tí mo ti ń tajà yẹn ẹ̀mọ́ tó máa ń wúlẹ̀ tó máa ń lòdù yẹn oko lòdù ẹ̀ àárín ibẹ̀ ni mo ti tí mo ti ń tajà yẹn ibẹ̀ ẹ̀rọ ti wá lé mi àwọn sausage cups dẹ́ wà nínú àdúgbò wa àwọn community àtàwọn sausage cups àtàwọn tó wúlẹ̀ ọ̀rọ̀ gbọ́ tí mo ń pariwo olè àárín àwọn yẹn mo báwọn yẹn olè kẹ́ olè kẹ́ tọ́wọn yẹn máa gbọ́ àwọn yẹn fi èmi lẹ̀ àwọn yẹn ni pé kọ́wọn lọ fèsì ọ̀hún pé àwọn olè wo ló ń bọ̀ tí mo máa sáré wọnú gbó inú gbó yẹn lèmi lọ sáàsì inú kòtò kan báyìí àwọn kòtò ibi tó ti gbẹ bẹ́ẹ̀ mo sápamọ́ sí inú gbó yẹn kò pẹ́ ni mo rí àwọn tó inú àwọn tó sá lọ́nu wọn torí tí yẹn sàn kan nù sínú gbó mo ti jẹ́ kí gbogbo wọn lọ tán mo yé lọ́bẹ̀ nìyẹn mo yé kíní nìyẹn mo kàn mú ni. mi lò mo fi sílẹ̀ nù mi lò sà gbogbo ìwà náà bí mo yé mú náà ló ṣe wà yìí náà bó ṣe bí mo yé rí náà ló ṣe ṣe wà. Mọ́ọ̀dì ló kọ́ ni ìṣù? iṣẹ́ supplier ni mo ṣe. ọmọ níbo ni. ọmọ abẹ́òkúta ń bá. níbo lábẹ́òkúta. ọmọ Ogun State ń bá Lantoro side. Lantoro Lantoro ń bá Lantoro side. mo ti máa mo ti bímọ kan. ọmọ mélòó. ẹyọ kan. ẹ tọ́ bí ọmọ ọdún mélòó. ọmọ gbẹ́jú thirty one years báyìí ṣe ìwọ̀n thirty one years báyìí. wọ́n ní pọ́nmọ́ ẹlẹ́gbẹ́ òkùnkùn ní iṣẹ́ náà ọ̀gá mi àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ló wá sí ilé ọ̀dọ̀ wa tán náà wá kan nínú wọn. kílẹ̀ àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ló ẹni tó gbé tó wá mú ilé tó gbé wọn wá sọ́dọ̀ tèmi lélẹ̀. ẹni ẹni ẹni yìí ẹ ń wá èèyàn kan nínú ara wọn ó ti yẹ tọ́jú jẹ́ kankos ẹni yẹn ló wá wá sọ́dọ̀ tèmi tó wà bá. kí ló dé tán fún wa wá sọ́dọ̀ tí iṣẹ́ jọ ń pè é. ẹ̀gbọ́n mi lẹ́nu yẹn ẹ̀gbọ́n tèmi ẹgbẹ́ tí mo lè ṣe ìgbà tó ti wà sukùlù mi tí mo kò ń ṣe èmi náà ẹ̀fọn ni. ẹ yẹ fún mi kí ló tẹ̀yìn wá ṣàlàyé fún ọlọ́pàá pé ẹ mọ oṣù pé yẹ fún yín. àyẹ̀mọ̀ pípa tó sì wàhálà tí ò sí nǹkan kan àgbà tó ṣẹ̀ ṣẹlẹ̀ yìí náà tó ṣẹ̀ gbèmí náà ló ṣẹlẹ̀ ẹ̀dùn máa sọ̀rọ̀ gbàdá àpò òun náà ti ṣe tán sùkúù tipẹ́tipẹ́tipẹ́ kò ń ṣe oníwàhálà kan tó náà ti ń lọ bí iṣẹ́ àwọn ilé ìgbésẹ̀ iṣẹ́ gbẹ́ wọn gan rárá ọ̀nà tó fi jìn sí wọn gùn ṣe kékeré bí mo ṣe di ọba nǹkan kan lọ́wọ́ mi ọ̀bẹ ní ti lọ́wọ́ mi ṣẹgbọ́n ọmọ àyìnbá mi sọ̀rọ̀ lọ́nà mo ní kí náà bá lọ́dọ̀ tí. ọba nǹkan kan lọ́wọ́ mi àdìkún yàn ẹ ọwọ́ mi ọtí rè wọ́n mu bọ̀ ọtí rè wọ́n mu. Ramon Ramon Ramon twenty seven. Ramon ọmọ ìlú abẹ́òkúta. níbo lábẹ́òkúta. ìgbẹ̀yìn. ìgbẹ̀yìn ìmọ̀tú ẹ ti níyàwó. bẹ́ẹ̀. ọmọ mélòó lẹ ti bí. ọmọ kan. iṣẹ́ kílẹ̀ ṣe. alumílíọ̀mù ṣe. ẹ bá mi gbórí sí gbó. alumílíọ̀mù ṣe. alumílíọ̀mù. wọ́n ní ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ní wọ́n ṣe mú imọ̀ ṣé tòótọ́ ni. bẹ́ẹ̀ ilé mi mú wa ilé mi lọ́ọ́ ẹgbẹ́ òkùnkùn lẹ́yìn ṣe. ààyè ni. ààyè ó tọ́dún mélòó tẹ́ ti ń ṣe. Ah, twenty nineteen mo ṣe. twenty nineteen láàárín twenty nineteen ìjọba ń gbóhùn sókè láàárín twenty nineteen yẹn six ẹ ṣe wà ọ̀rẹ́ náà láàárín twenty nineteen yẹn sísìn àǹfààní wo lẹ ti rí jẹ. àmì ìrà àǹfààní kankan. ẹ láǹfààní kankan bẹ́ẹ̀. ìrà àǹfààní. kí ló dé tẹ̀ ń tẹ̀síwájú náà. èmi ò tẹ̀síwájú ń bẹ̀ mo máa ń lọ ibi iṣẹ́ tí bá ti rí ibi iṣẹ́ alumílíọ̀n lọ máa lọ ibi iṣẹ́ tírélà ọ̀sẹ̀ọ̀sẹ̀ ni mo máa ń dé. làwọn ẹyẹ wá Mi tẹ̀lé wọn, mi bá wọn lọ ibi kankan. Báwo ni ṣe wá wá wọn dọ́dọ̀ tọ́ fi mọ̀ pé wà lára àwọn tó fún wọn? Ẹ̀, wọ́n information pé ààyè náà ni mí náà ni. Wọ́n information. Ẹ̀, wọ́n information pé ààyè náà ni mí, lọ ṣe wá gbé mi lé. Ijọ́ tó dé wà, ó dé bí mi àti ìyàwó mi àtọmọ mi lé. ẹ. nígbà tí sọ pé ẹ̀ kì í bá wọn ṣe, báwo lẹ̀yin ṣe wá rántí mọ àwọn ẹni yìí pé ẹjọ́ wà nínú ẹgbẹ́ yẹn Irọ́ ìgbà tí wọ́n ń bá mi, tí àwọn ọlọ́pàá tó ń bá mi sọ̀rọ̀ lọ ní pé àwọn ẹni táwọn wo ni ó ṣe mí pé bá mọ èdè inú ẹgbẹ́ yẹn ni mo fi mú wọn lọ gbé ẹni tó ṣe mí sí tó mú mi lọ. Ìyanu Olúwa lórúkọ mi mọ̀. Ọmọ thirty three years. Bẹ́ẹ̀ ni mọ̀. Ọmọ ìlú ni? ọmọ ìlà òní mi bọ̀dáàdì mi kọ́lé sábẹ́òkúta. lábẹ́òkúta níbo lẹ́yìn pé lábẹ́òkúta. ọbàntòkù fàájọ. iṣẹ́ kílẹ̀ ń ṣe. dráìvà ni mímọ. dráìvà mọ́tò wo lẹ́wọ̀n. emmanuel anointed tó wà ní camp. ẹ bá ṣiṣẹ́. bẹ́ẹ̀ ni mo. ọmọlẹ́gbẹ́ òkùnkùn ni. mi ì ṣẹ́gbẹ́ òkùnkùn kankan. Ah. báwo lẹ ọjọ́ yẹn ìjọ sunday ni mo lọ́kadà tí mo fi máa ń ṣiṣẹ́ ní junction fàájọ tí mo fi máa ń gbérò ọjọ́ yẹn mo fẹ́ gbèrò báwọn ọlọ́pàá yẹn kàn ṣe dé nìyẹn wọ́n kàn rédì mi wọ́n kàn bù mí so látẹ̀yìn ni wípé àwọn afurasí mi pẹ́lẹ́gbẹ́ òkun ni mo lè sọ fún wọn pé mi ì ṣe anything wípé kẹ́gáìtì ọ̀kadà mi tẹ̀mọ́ bí tó wà gan bóyá lé bóyá lórí junction ni mo pààkì ẹ̀ sí lọ́jọ́ yẹn bọ̀bọ́ ṣàyè gbé mi wọ́n gbé mi lọ police station ní ọjọ́ yẹn mi ì ní fóònù fóònù mi gan wà lọ́wọ́ wọn ní ibi tí wọ́n ti kọ́kọ́ mú mi ní police post kó tó di pé wọ́n gbé mi wá sí ìjẹ̀mọ̀ ní òkè tó kù but ìgbà tí mo wà school ló ṣẹlẹ̀ ẹgbẹ́ lẹ́mu mo ṣe that is kegite club international and that is the only thing i did i did not do any courtism i did english social studies english sos two thousand and twelve ma bẹ́ẹ̀ ni ma full time full time student. nígbà tó wá kalẹ̀ ni wọ́n ní kọ́ máa ń pè é kẹ́lẹ́ wọ́n mi fún ìyàwó mi náà tí n bá dẹ́ ọ̀hún jẹ́ kó yọjú sí mi at least ó wá sì wá yọjú sí mi bẹ́ẹ̀ ní ìjẹta tó gbóúnjẹ wá fún mi láàárọ̀ bọ̀ láti ìjẹta yẹn àbáàná tó wá èmi àti àìtí ìrora sọ̀rọ̀ látìgbà tó wá ní ìjẹta yẹn. mi ì níbọn lọ́wọ́ wọn ká nǹkan kan mọ́ mi lọ́wọ́ mà kò sí nǹkan kan lọ́wọ́ mi. mi ì ṣiṣẹ́ kankan mi ì jalè rí láyé mi o kì í ṣe mi o kọ́ má pa àwọn nǹkan tí ń bá ṣe mọ́ mi torí ọlọ́run mi ì jalè rí mi ṣe nǹkan tí ò darí láyé mi mi ṣiṣẹ́ kankan rí irọ́ mà mí ì lẹ́gbẹ́ kankan mọ́mí mi ì lẹ́gbẹ́ ọ̀fẹ́ hóòpù mi ni mí ì lẹ́gbẹ́ kankan. kódà ni ẹlòmíì lè wà mi ì kankan. mi ì anybody rí láyé mi. Ah. lè ṣe kọlù sáwọn òbí kan ah. kó wà mi ṣe kọlù sí anybody mi ì ṣe kọlù sí anybody mọ́mì mi ṣe kọlu sẹ́nibọ̀dì mi ṣe kọlu sẹ́nibọ̀dì mi ní ṣe nǹkan tí ò dá láyé mi ọlọ́run á fún mi yọ. kí lorúkọ. orúkọ mi ni ṣẹ́gun aládìmúkọ. ọmọ ìlú wo ọmọ abẹ́òkúta ni mí ọmọ ọmọ òkè jẹmọ ni mí twenty eight years twenty eight years twenty eight years. Ben, mo ti bímọ. Primary school ni mo lọ Òkè-Ẹ̀kẹ́. Òkè-Ẹ̀kẹ́ Nursery and Primary School. Mi ò lọ secondary school. Mi ò kọ iṣẹ́. Ọ̀kadà ni mò ń gùn. Ẹ̀ lóòótọ́ mi ò ṣe ẹgbẹ́ òkùnkùn kankan láti tí ìyá mi àti bàbá mi tó ti bí mi mi ò ṣe ẹgbẹ́ òkùnkùn kankan. But ní gbogbo ìgbà tí mò ń gbé òkè Jẹmọ́, ní gbogbo ìgbà tí mò ń gbé òkè Jẹmọ́ ni mo wà pẹ̀lú ọmọ kan tó ń pè ní Sodiq. Mi ò mọ surname ẹ̀. Àwọn wọ̀nyí náà wọ́n ní òṣì ń bẹ̀. Àwọn tí ó wà ní Fúlàní à ń pè ní Sodiq mi mọ sọ́ọ̀nì mọ́ ma ẹ̀hún mẹkáníìkì jẹnẹrétọ̀ ló kọ́. ẹ ọ̀rẹ́ lè máa tiẹ̀ lóòótọ́ ọ̀rẹ́ lè máa tiẹ̀ torí ọ̀dọ̀ wọn ni a ti máa ń ra ọ̀rẹ́ ọ̀dọ̀ wọn ni a ti máa ń ra Ọ̀dọ̀ wọn ni a ti máa ń ra, ọ̀dọ̀ mummy wọn ni a ti máa ń ra bottle water, ra pure water, ra anything. Eh, kí ló máa ṣẹlẹ̀? So, nígbà tí gbogbo ìjà ṣẹlẹ̀ ní òkè Jẹmọ yẹn ni oníkálukú ti láti mú fanish, eh, láti kúrò ní. Ẹgbẹ́ ẹyẹ ló ṣe. Bẹ́ẹ̀ ni. Ẹ̀mi ò mọ̀ lóòótọ́ but nígbà tó padà yá, mo padà mọ̀ pẹ̀lú ẹyẹ. Ìgbà tí ìjà yẹn ṣẹlẹ̀ tó di wípé bóyá oníkálukú, wọ́n ń wá oníkálukú ni mo ṣẹ̀ mọ̀ pé ẹyẹ ló ṣe, ẹyẹ ló ṣe. Bẹ́ẹ̀. Ẹ̀ tó ṣẹlẹ̀ tó fi gbé mi dé báyìí ni wípé. Nǹkan tó ṣẹlẹ̀ tó fi gbé mi dé báyìí ni wípé nígbà tí mo wà ní òkèbodè yẹn ni àwọn ayé ń threaten mi pé kí n wá ṣẹgbẹ́. Wọ́n dẹ̀ ti ń Òun, Ṣọlá lórúkọ ẹ̀. Mi ò mọ surname ẹ̀. Ṣọlá yẹn náà ló jẹ́ àgbàwo wọn tó jẹ́ pé tí mo mọ̀, tí mo mọ̀ lókèbodè yẹn ni mi mọ nǹkan tó wà nínú ẹgbẹ́ o. So òun náà ni nǹkan náà ni mo mọ̀ tó dẹ̀ ń threaten mi gan. But influence pé torí mi ò ṣẹgbẹ́ ló ṣe sọ pé wọ́n máa pa mí. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Ǹkan tó wà láàárín èmi àti bọ̀bọ́ yìí ò ju wípé Ramọ́ lórúkọ ẹ̀. Nǹkan tó yẹ kí n mọ̀ ni pé ní ọjọ́ tí ó wá sókèbodè tó wá, tóun àti èèyàn kan tọ́jọ ní fàmìnfà tó wá bá ènìyàn lókèbodè, ijọ́ yẹn ni mo mọ̀ but. Ó ti máa ń sọ̀rọ̀ sọ fún mi tẹ́lẹ̀ wípé ẹni tí ó mi lé lọ́wọ́ nìyẹn. Wípé bẹ́ẹ̀ ni, but ijọ́ yẹn náà ni ìgbà tí mo mọ̀. Inú àwọn tó jẹ́ bóyá bí àbúrò sì Ṣọlá yẹn ní àdúgbò. Bọ̀ kì í ṣe pé àwọn èèyàn ṣì ń rọkàn bọ̀ tọ́jọ́ tó máa ń ránṣẹ́ ṣe gbá ló sọ fún èmi. Ó sọ fún wọn pé wọ́n gbé iṣẹ́ tí ẹ. Fúnra mọ̀ pé ẹni tó gbé mi fún nìyẹn, pé kó wá pa mí. Ehn, mo sọ tẹ́lẹ̀ mo ní tó wá sí òkèbòdè yẹn, òun ni mo mọ̀. Pé ijọ́ tó wá sí òkèbòdè yẹn ni mo mọ̀. Ǹkan tó jẹ́ kí náà sọ fún bọ̀bọ́ Sodiq yẹn náà nìyẹn. Wípé ẹni báyìí báyìí lọ́nu ń tírẹ́tì mi meanwhile àwọn sọ̀díkì yẹn mọ òun ọmọ ẹni tó ń jẹ́ ràmọ́ yẹn àwọn sọ̀díkì yẹn ló wá ní kí n má wọ̀rí pé tọ́wọ̀n bá ti dé pé tóun bá ti dé òun máa mọ nǹkan tóun máa ṣe nípa ẹ̀. bẹ́ẹ̀ni. Sodiq wá ní kí n má worry pé torí láti ìgbà tí everybody ti kó oúnjẹ mọ̀ yẹn, mi ò but akọ̀jọ máa ń sọ̀rọ̀ influence pé nígbà tó wà lókè jẹmọ yẹn. Mo bá sọ̀rọ̀ through WhatsApp la jọ sọ̀rọ̀, through WhatsApp la jọ sọ̀rọ̀, through WhatsApp la jọ sọ̀rọ̀. So through WhatsApp yẹn ni àwọn ọlọ́pàá lọ rí. Bẹ́ẹ̀ lọ fi mú mi ẹ mọ̀ ẹ mọ̀ ayé ni òun ẹyẹ ni òun ọdẹ tí mi ò ṣe ẹgbẹ́ o rárá ẹ mọ̀ òun lọ́dọ̀ ọpọlọ ọmọdé tèmi lèmi fi sọ fún sodiq yẹn pé ẹ ló sodiq pé àbó rí pé mi ò even gan gbogbo voice yẹn bẹ́ẹ̀ mà tẹ́ ẹ ṣe jọ sọ̀rọ̀ bẹ́ẹ̀ mà tẹ́ ẹ ṣe jọ sọ̀rọ̀ pé o mọ̀ pé mi ò ṣe ẹgbẹ́ ìgbà kan pé bọ̀ ọ́ má nìkí ramon pé kó wá pa mí pé igbá kan àwo kan ló fi wá ní àpé láì ṣe pé wọn náà tún ṣẹgbẹ́ pé kí ló ń ṣe àwọn pípùn yẹn bẹ́ẹ̀ nípò kìkì má wọrí pé òun ò sí àráǹdì báyìí pé bọ̀ tóun bá ti dé òun máa mọ nǹkan tóun máa ṣe sí i. àwọn so safety ló mú mi lọ́ọ́ fi rí lọ́ọ́ fi rí gbogbo rìkọ́dù yẹn ça. Nígbà tí gbogbo nǹkan yẹn tó ti di pé ó dà n pé ìgbà tí èmi náà tí mo ti sọ fún sẹ́kẹ́ yẹn táṣìrí yẹn ti tú. Meanwhile, ó dà n pé bọ̀bọ́ ayé tí mo sọ yẹn, ìyẹn Ṣọlá yẹn, ó máa ń ṣiṣẹ́ fún àwọn so safety yẹn. Ìyẹn ló wá pe àwọn so safety yẹn wípé ààyè ni, but nígbà tó di pé ó dá pé ó rí pé bóyá mo ti sọ fún Ṣọlá, mo ti sọ fún Sodiq yẹn, òun ló wá sọ fún àwọn so safety yẹn pé kó wá gbé mi pé mo fẹ́ máa threaten àwọn ààyè. Ah, mo ń tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ìjọba kí ìjọba jọ̀ọ́ kó dáríjì mi, kó jọ̀ọ́ nítorí Ọlọ́run kó ṣíjú àánú wò mí tí Ọlọ́run bá kọ́ yọ mí kúrò nínú eléyìí. Mo nígbàgbọ́ pé tó bá yọ mí kúrò nínú eléyìí dédé ọmọdé pé torí bọ́pọlọ mi ṣe gbé ni mo se ṣe. Ó jẹ́ kí n lọ sọ fún àwọn ọlọ́pàá ni pẹ̀lú bí gbogbo nǹkan yẹn ṣe ń lọ. But èmi náà ṣẹ̀ padà regret ìyẹn gbogbo nǹkan tí mo ṣe ni. But kí ìjọba jọ kó rán mi lọ́wọ́. Ṣẹ́gun Ọládìpúpọ̀ lórúkọ mi. Bẹ́ẹ̀ni. Orúkọ mi ni, orúkọ mi ni Ìdòwú. Adésanyà Ṣòtínwá ọmọ bíbí inú Ṣàgámù ni mí up forty four years forty four years sir bẹ́ẹ̀ ni sir mo ti bímọ méjì ìyàwó kan iṣẹ́ bíríkìlà mo ń ṣe mo dẹ̀ ṣiṣẹ́ site mo ka primary six bẹ́ẹ̀ ni sir bẹ́ẹ̀ mo ṣe bíríkìlà mo dẹ̀ ń ṣiṣẹ́ pé bóyá àwọn tó bá fẹ́ ra lẹ́kìn mú kọ́sítọ́mà lọ sínú site nǹkan tó gbé mi dé báyìí ni pé iṣẹ́ bíríkìlà ni mo ń ṣe mo dẹ̀ ṣiṣẹ́ sáìtì náà mo wá sí lẹ́nuwà ìlẹ́nuwà yẹn jẹ́ ìlú bàbá mi so mo wá ṣiṣẹ́ kan ní sáìdì ibẹ̀ nígbà tí mo wá close tán ní ọwọ́ ìrọ̀lẹ́ ní ọjọ́ sátọ̀dé mo wá padà wá sí lẹ́nuwà yẹn torí grandma mi ta oúnjẹ nínú lẹ́nuwà ń bẹ̀ mo wá fẹ́ wú ẹ̀kọ́ ló di pé mo fẹ́ máa lọ Ṣàgámù èmi àti àbúrò mi mo dẹ̀ pé àbúrò mi pé kó gbé kó lọ gbé bọ́kẹ́tì kó lọ fi pọn mi wá fún mi mo ṣáà jókòó sí ṣọ́ọ̀bù grandma mo jókòó sí ṣọ́ọ̀bù grandma mi bẹ̀ mo jókòó sí ṣọ́ọ̀bù grandma mi bẹ̀ ìgbà tí mo wá tètè rẹ ọmọ tí mo ránṣẹ́ pé kó bá mi lọ pọn mi wá mo wá dìde mo dẹ̀ bọ́ sẹ́ńkulé mo bọ́ sí ẹ̀ńkulé ṣọ́ọ̀bù yẹn mo bọ́ sẹ́ńkulé ṣọ́ọ̀bù yẹn mo ní kí n lọ wọ ọmọ tí mo ní kó bá mi pọn mi wá mi ìdí mo wá fẹ́ mú mo wá yọ fóònù lápò mi wípé kí n pèpè wá bó ló wà kò pẹ́ náà mo rán ọlọ́pàá tí tí wọ́n ń bọ̀ ẹ mọ̀ mí ìgbà tí mi ò ní skeleti kọ́bọ̀ mi dẹ̀ mọ nǹkan tí nǹkan tó ṣẹlẹ̀ mo ṣáà dúró bọ́dẹ̀ ṣe dé lọ́mọ mi wọ́n já fóònù ọwọ́ mi gbà wọ́n dẹ̀ bùnmi sóṣù kòtò àyẹ́sà kí ni mo ṣe wọ́n fi wọ́n ṣàánú ìkíni lọ́wọ́ inú mọ́tò mi rí mọ́ ju yẹn lọ àbí wọ́n ṣe gbé mi dé station Ìṣàgámù bàbá mi mi ò ṣe cortis tó bá yẹ pé wọ́n lè àpúrúfù eh, fóònù mi jáde fóònù mi wà bíkọ́ mu jáde nǹkan tí mo belong sí gbogbo ẹ̀ kò sí nǹkan tí mo ṣe tí mi ò sí nu fọ́tò fóònù mi bí mo ṣe joyè èmi àti ọba alumi bó ṣe dádé lé mi lórí alògbólèsì of mako sagam ni mo jẹ alògbólèsì of mako sagam oyè tí mo jẹ nìyẹn tọwọ́ ẹbí mi dẹ̀ mọ̀ sí ọlọ́run ò jẹ́ tèmi gan bá rí wọn tèmi gan bá rí wọn èmi gan fẹ́ mú wọn lẹ̀ ni nítorí mi ò mọ wọn mi ò mọ wọn tí bá mọ wọn iṣẹ́ ọwọ́ mi kó dojú ìjà kọ mi ọlọ́run gan tó dá mi gan kó kọ́ mi kó wọn ò mọ̀ mi mọ́ mi ò mọ nǹkan kan pa o mi ò mọ nǹkan kan pa mi ò ṣe kọ́tìsì o mi ò ṣe kọ́tìsì o. Adésọ̀yà Ìdòwú Ṣótínwá Eh, eh, eh. ó ti pẹ́ mi tẹ̀ mi ó ti pẹ́ tí mo ti yà mo kọ̀ ya adé yẹn torí ìgbà tí ilé adé mo ti wá èmi gan ti yàtọ̀ kìí ṣe tó máa ìgbà tí gbogbo nǹkan ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ṣe èmi gan ń blé mo la mi láti pé mo ti mọ̀ kọ́ tí máa fi ṣìgì máa ti ṣì ti pẹ́. Tọ́lání Tọ́lání aláyé rọ̀gùn aláyé rọ̀gùn rọ̀gùn rọ̀gùn rọ̀gùn nineteen ninety nine ló mi twenty four mọ́ǹtì yìí twenty one ní bẹ́ẹ̀dẹ̀ mi wọ́n dẹ̀ ti mú mi ní on six Holy Apostolic High School ohun secondary à conduire nìyẹn primary school mi rapid ẹ̀wọ̀n tí ìlú àìsí stylist ni mò ń ṣe máa ń lọ́ọ̀kì dúrẹ́ mo máa ń ṣe ẹ̀kọ́ náà ní inú lẹ́kì ìkàtẹ́ ní ìtẹ̀dó lẹ́kì garden òun ló wá wó orí ilẹ̀ mo ti ń ṣiṣẹ́ nínú babalọ́lá ọ̀sán kan òru qu'on ni ó dé tó wá wó ṣọ́ọ̀bù mi àti ilé mi bí mo ṣe pé ìkànnì inú mo ṣe post pé wọ́n ti wó gbogbo ibi tá à ń gbé o ní ìkànnì nínú ọ̀rẹ́ mi rí post yẹn tó wà ní tó wà ní ó ń ṣiṣẹ́ ní China company ní ògèrè ó ní kí n máa bọ̀ ń bẹ̀ pé kó má di pé mi ò ṣiṣẹ́ kankan mọ́ torí wọ́n ti wó ṣọ́ọ̀bù mi. Mo dẹ̀ dé Ògèrè ní Tuesday, mo bẹ̀rẹ̀ iṣẹ́ ní ọjọ́ Wednesday. Wọ́n mú mi ní ọjọ́ Saturday, which is four days tí mo dé Ogun State. Ìgbà tán dẹ̀ mú mi, mo ti lọ ibi iṣẹ́ láàárọ̀. Ìgbà tá a parí iṣẹ́ break, mo fẹ́ lọ ra egg roll. Ah, Àwa ló ń produce ah, polybag ṣàfẹ́ iṣẹ́ China China work China company mo fẹ́ lọ ra egro ni wọ́n fi mú mi ìgbà táwọn ọlọ́pàá gan dẹ̀ ń bọ̀ mi ò sá mo ń wò pé kí ni mo ṣe kí ni mo ṣe wọn ò sọ̀rọ̀ wọ́n ṣàánà mi ìgbà tán tẹ̀ sáàṣì mi wọn ò bá àwọn kan lọ́wọ́ mi o torí mi tí mi ò ní kankan lọ́wọ́ mo rò pé kí ni mo máa sá fún kí ni mo ṣe mi ò ṣe kọ́kọ́ mi ò ṣe kọ́kọ́ nǹkan tó ṣẹlẹ̀ gọ́gọ́gọ́ tó gbé mi débi báyìí nìyẹn o irọ́ o èmi mo ṣẹ̀ṣẹ̀ dé ògèrè ní four days ọjọ́ kẹta náà mú mi tí mo dé ògèrè mo dé ògèrè ní tuesday wọ́n mú mi ní ọjọ́ saturday tuesday mo dé ògèrè ní on two on two wọ́n mú mi ní on six oṣù yìí mo dé ògè ní bá dẹ̀ ti parọ́ sí gbogbo nǹkan tí mò ń sọ yìí kí n má yìí tù sílẹ̀ bọ̀ ní bá ti parọ́ kí n yìí tù sílẹ̀ mi ò mọ̀ kán jà ní Ṣàgámù mi ò mọ̀ bí kankan báyìí ní Ṣàgámù torí mo yẹ kúrò lẹ́kọ̀ọ́ báyìí mò ń bọ̀ ní ògè yẹn straight ni mò ń bọ̀ nǹkan tó dẹ àwọn tó jọ mú àwọn ti fi wọn lẹ̀ wọn ò jẹ́ kí n pelé wọn ò jẹ́ kí n pe fámìlì torí kò sáwọn fámìlì mi bíbá yìí ọmọ Èkìtì ni mí nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn mi ò ṣẹgbẹ́ kọ́kọ́ o mi ò mọ̀ kọ́kọ́ nínú ẹ̀sùn tó fi kàn mí o àwọn ọlọ́pàá yẹn ò dẹ̀ jẹ́ kí n sọ̀rọ̀ wọ́n kọ́kọ́ kó wa lọ station ìṣàgámù kan tó wá dúró fún wa síbí báyìí mi ò tí ì ríta láti hàn sísìn yẹn mo ṣẹ̀ṣẹ̀ ríta báyìí báyìí báyìí báyìí ni wọ́n jẹ́ kí n pè wọ́n dẹ̀ bá àwọn kan lápò mi mi ò èmi gan ò tiẹ̀ mọ̀ kan tí mo ṣe inú sẹ́ẹ̀lì mo ti wá ń gbọ́ pé wọ́n ń jà wọ́n ń pààyàn wọ́n ń ṣe wọ́n Lẹ́kìn garden ló dẹ̀ wó ilé mi àti ṣọ́ọ̀bù mi torí pé orí ilẹ̀ ni ó wà ní inú Lẹ́kì ìtẹ̀ Babalọ́lá nǹkan tó ṣẹlẹ̀. mi ò sùn tẹ́kọ̀kọ́ o mi ò mọ òtẹ́ kọ̀kọ́ ògèrè ni mo ti ń ṣiṣẹ́ ògèrè tí mo dẹ̀ sí débẹ̀ four days tí mo fi dé ògèrè ni mo fi bẹ̀rẹ̀ iṣẹ́ Tọ́lání aláyérọ̀gùn. bí ó bá ti sílùú là ọjọ́ bí ó bá ti sílẹ̀ là ọjà Oòduà alàgbà ẹni abálábá ni bàbá. Yorùbá Broadcasting Network fún ìgbédìde àṣà Yorùbá.